kéré o kéré o onílé àlejò ọmọdé àgbàlagbà ọkùnrin obìnrin <laughs> ó tún ti sẹ o ó ti sẹ o <laughs> ẹ wá gbà mí lọ́wọ́ olójú òwìwí o olójú òwìwí ọmọ bàtálà pàtẹ́mátà aṣòṣì máa mọ̀ olójú òwìwí olójú fitifiti bíi òkínní ó dùn mí pa wà nínú àwẹ̀ ọmọ bàtálá olòṣì awáyé má jẹ nìkan ìwọ tó rí náà ọmọ bàtálá olójú tíntìntín olójú tíntìntín bíi ihò kínní ọmọ bàtálá èmi ló fẹ́ bú onítẹ̀mí bá wá ọ̀rẹ́ kẹ́mi sún wájú mi máa wọ̀ ọ̀rẹ́ tiẹ̀ èmi máa wọ̀ ọ̀rẹ́ tiẹ̀ wọ́n tó yẹ pé gèlè ọ̀kan ló máa ń wé <laughs> ọmọ bàtálá olójú bíi ihò kínní ọmọ bàtálá kéré o tún ti sẹ́ o onáfẹ́ mú èkìrẹ́ ní fáǹtì olòṣì aṣòṣì mámọ̀n ẹ bá mi hashtag ọmọ Ọbàtálá orí four hours show a ṣe show four hours a rí five viewers ọmọ Ọbàtálá tiẹ̀ máa bàjẹ́ ni tiẹ̀ máa ń tiẹ̀ máa yẹ ni kò ní da fún ẹ ọmọ Ọbàtálá ò ní ṣe oríire ọmọ Ọbàtálá lójú bíi oko <laughs> wèrè mo dẹ̀ ń gbàwẹ̀ lọ́wọ́ ọmọ Ọbàtálá tiẹ̀ máa tiẹ̀ máa yẹ ni tẹ́mi bá wá ọ̀rẹ́ èmi ò wá ní rí ọ̀rẹ́ tí máa wá ìwọ ni máa wá lọ́rẹ́ẹ́ àwọn èèyàn gidi tèmi bá ṣọ̀rẹ́ nínú àwọn ìkálẹ̀ àwọn ìkálẹ̀ alálùbáríkà tèmi bá ṣọ̀rẹ́ kì í ṣe ìwọ ìwọ olòṣì olóṣì oníṣẹ́ ọmọ bàtálá oníṣẹ́ ọmọ bàtálá olè jẹ́wọ́ fáwọn èèyàn jẹ́wọ́ fáwọn èèyàn iná wẹ́dà ni wọ́n tàn mọ́ ẹ lójú jẹ́wọ́ ibi tó ti lọ jalè àwọn kálẹ̀ ẹgbẹ́ ti sọ fún mi wọ́n ló ń lè ní ẹ ọmọ bàtálá gbẹ́lẹ́dẹ̀ wọ́n lẹ́lẹ́dẹ̀ ló gbé olòṣì ọmọ bàtálá àwọn ọ̀kálẹ̀ wọ́n ti sọ fún mi àwọn ọmọlẹ̀yẹ ti sọ fún mi wọ́n ní ẹlẹ́dẹ̀ ló jí tí wọ́n fi finá wẹ́dà tó fi tọ́ná wẹ́dà sí ẹ lójú ó fẹ́ kí n tú àṣírí àbí ó mọ̀ pé ọmọ gẹ́tù yàrá ìyá ẹ̀ lèmi ọmọ bàtálà kò ní da fún ìyá ẹ̀ ọmọ bàtálà kò ní da fún bàbá ẹ̀ ọmọ bàtálà kò ní da fún ẹ tó bá bá ẹ̀sùn kò ní da fún ìwà àti tani bring it on ọmọ orí títì làwọn òkè ń dìbọn kẹ́ni tì ẹ lè lọ́kọ ẹ̀ òbá jẹjẹ àgbìlà lọ́kọ mi ọkọ mi lọkọ mi whatever tó bá wọn ẹ kò pé àwọn kì í debunk anything ṣùgbọ́n jẹ́wọ́ fún àwọn èèyàn ọmọ bàtálá wá bọ́ síta wá jẹ́wọ́ wá jẹ́wọ́ ọmọ bàtálá kí ló fọ́ ẹ lójú ọmọ bàtálá kí ló fọ́ ẹ lójú wá jẹ́wọ́ owó mi yíwìn o síwìn ènìyàn ọmọ bàtálá ò yíwìn èmi máa bá wọ sọ̀rẹ́ ìwọ <laughs> èmi gbajúmọ̀ gbajúmọ̀ lèmi lọ bèrè mí tí ẹ wóṣù ẹ orí ta ni mo ti rí nísìnyí rárá <laughs> ẹ̀yin mo ti máa ń kọ́ ti ṣó ìwà láyé ẹ̀ ní gbádùn àwọn jíṣu wíṣípàrà ẹ wá gbé o ẹ̀yin jíṣu wíṣípàrà ó ti ní ìsì ó tún ti sẹ̀ ó ti sẹ̀ ọmọ Ọbàtálá gbẹ́lẹ́dẹ̀ ẹlẹ́dẹ̀ ẹlẹ́dẹ̀ wo jí wo jí ẹlẹ́dẹ̀ wo jí ẹlẹ́dẹ̀ níjọra olòṣì ẹlẹ́dẹ̀ ló jí nísàlẹ̀ bíríjì ló ti jí ẹlẹ́dẹ̀ kó lè mọ̀ pé mo gbọ́ ọ̀nà baálẹ̀ going to orílẹ̀ ibẹ̀ ló ti jí ẹlẹ́dẹ̀ ìwọ àti bàbá ẹ̀ ìwọ àti bàbá ò kéré nígbà yẹn tó lọ jí ẹlẹ́dẹ̀ iná owó dàná fi fọ́ ẹ lójú ọmọ Bàtálá ẹ bá mi pin jí space para wá gbé o ọmọ Bàtálá fẹ́ tù díẹ̀ síta <laughs> ọmọ bàbá ajẹ́lẹ́dẹ̀ wò yín wín òsínwín ènìyàn ọmọ Bàtálá olójú olójú òwìwí jẹ́wọ́ ọmọ Ọbàtálá jẹ́wọ́ fàgbáyé kí ló fọ́ ẹ lójú ọmọ Ọbàtálá jẹ́wọ́ jẹ́wọ́ ọlọ́run wàláì mi wàláì hàn nínú ẹ̀ wàláì wọ́n ti sọ fún mi wọ́n lọ́mọ ọmọ ẹ̀jẹ̀ nìyẹn ibú lẹ́sẹ̀ ti wá ọ̀ká lẹ́jẹ̀ gbogbo ọmọ títì là wá gbogbo ọmọ gángárì lẹ́sẹ̀ wá ká ní ẹ̀jẹ̀ yẹn wọ́n ti sọ fún mi wọ́n ní bàbá ẹ̀ mú ẹ lọ jí ẹlẹ́dẹ̀ ẹlẹ́dẹ̀ ni bàbá ẹ̀ mú ẹ lọ jí bí lọ jí ẹlẹ́dẹ̀ ni wọ́n ti fi náà wẹ́dà sí ẹ lójú. èyí tẹkẹrẹ ní yorùbá rí yìí <laughs> ọmọ bàtàlà olójú mi ò kíní o ọmọ bàtàlà o olójú mi ò kíní o olójú mi ojú mùsùn o wọ́n jẹ́ lẹ́dẹ̀ wọ́n jẹ́ lẹ́dẹ̀ kí lẹ́tọ̀ pọ̀ ń pẹ́ gangan pẹ́pẹ́ lọ́mọ bàtàlà o ti lọ bàbá ẹ̀ jí ẹlẹ́dẹ̀ bàbá lo ló jí ẹlẹ́dẹ̀ ó wá mú ẹ dání bàbá ẹ̀ wá gbé escape bàbá ẹ̀ sá ni ó ní mo júwe fún àwọn èèyàn yìí bí tí bàbá ti jí ẹlẹ́dẹ̀ Omo batala, bàbá ẹ̀ jí ẹlẹ́dẹ̀ da àwọn sampam tó bá bring ẹ̀ hàn wá kó lórí íńtánẹ́ẹ̀tì fún mi bàbá ẹ̀ jí ẹlẹ́dẹ̀ ní ọ̀dọ̀ sampam ó mú ẹ dání nígbà yẹn iná wẹ́dà ni wọ́n tàn sí ẹ lójú tójú ẹ̀ fi fọ́ ọmọ Ọbàtálá olójú òwìwí o ọmọ Ọbàtálá ojẹ́lẹ̀dẹ̀ olóṣì aṣòṣì mámọ̀ aṣètò fún àwàsí àrítí tírí fi wà sí ọmọ Ọbàtálá olè ajẹ́lẹ̀dẹ̀ olè ajẹ́lẹ̀dẹ̀ olè ajẹ́lẹ̀dẹ̀ ìgbà táwọn ń ta pure water táwọn ń kiri pure water tuntun rèé ẹgbẹ́ kò tẹ́ sọ pé mo ta nìyẹn èmi ò kí ń dìbọn kìkan o pure water tuntun rèé. I want àwọn tẹ̀kí polówó bẹ̀ àwọn pure water to rè ẹ mú pure water ẹ gba pure water tútù rè kó lè mọ <laughs> kó lè mọ pé ohun tó torí mò ń ṣe yẹn gan màá sọ pé bẹ́ẹ̀ ni àwọn ò kí ń dìbọn kí n kankan àìtọ́dọ̀ Did you ni Did you move at all? Eh, tọ̀ ẹ má lọ sọ́ni péjọ bàtà ó fẹ́ pin bẹ polówó àbí má bẹ polówó àmọ́ wàá ṣe ẹ̀sìn ẹ̀sìn ẹ̀ á ju ta gbáyán lọ ṣé o pàmò èjè ni ẹ́ so pa be je i know your story well ah. sọ fún ọmọ Bàtálá sọ fún àgbáyé kí ló fọ́ ẹ lójú èmi ò kì í ṣe kí lorúkọ ààrẹ àlùmọ́rúfù èmi èmi ah <laughs> you know the story not only ẹlẹ́dẹ̀ the thief our father is a big thief ah ṣé o ti rí àwọn méje ti àwọn méje ti wálé wọn láwọn ọmọ sórí yẹn wọ́n ní ẹlẹ́dẹ̀ nìkan kó ló gbé o yé his our father is a big thief not only ẹlẹ́dẹ̀ ah àwọn bàbá láti ẹ̀ yẹ ti ẹ̀ yẹ ọmọ méje là wá ọmọ ọmọ ọmọ títì là wá <laughs> ọmọ bàbá láti ẹ̀ yẹ àwọn méje ti ń wọlé àwọn méje wọ́n ti ń wọlé ọmọ bàbá ajẹ́lẹ́dẹ̀ tell the world what blind you. Ọmọ Bàtálá tell the internet kí ló fọ́ ẹ Why can't you do show without putting on light? Ọmọ batala, cheese bombo. Oh, mo lè ti gbé pọ̀ mi. <laughs> Tó bá tó bá ń wá ọ̀rẹ́ kó lọ wá ọ̀rẹ́ síwájú èmi máa wá ọ̀rẹ́ ìwà ajẹ́lẹ́dẹ̀ èmi máa wá ọ̀rẹ́ ìwà ajẹ́lẹ́dẹ̀ ajẹ́lẹ́dẹ̀ ìwọ tí ìran ìtọ́ máa bẹ́ òṣè túwò ní Ajégúnlẹ̀ yẹn ìtọ́ bàbá ẹ̀ ò ṣe é tún wò ìtọ́ bàbá ẹ̀ dọ̀tí ẹlẹ́dẹ̀ ni bàbá ẹ̀ gbé tí wọ́n fi tán lẹ́yìn wẹ́dà sí ẹ lójú come out come and debunk it tí ẹ máa fọ́ ni come out come and debunk it tí ẹ máa yẹ ni èmi ò kí ń debunk anything ọmọ Ọbàtálá ajẹ́lẹ́dẹ̀ ọmọ bàbá ajẹ́lẹ́dẹ̀ ọmọ bàbá ajẹ́lẹ́dẹ̀ ṣọ́ọ̀ṣì tí bàbá ẹ̀ ń lọ sáyọ̀nù ni bàbá ẹ̀ ń lọ kó lè mọ̀ pé mo mọ̀ ẹ́ dáadáa ọmọ Ọbàtálá ṣọ́ọ̀ṣì Sáyọ̀dì ni bàbá ẹ̀ ń lọ sọ fún wọn kí ló ṣẹlẹ̀ sí ìyá ẹ̀ àti àti eh, kí lórúkọ lórí yìí ah, ọmọ Ọbàtálá ó fẹ́ sunkún àbí ó fẹ́ sunkún mo ń bọ̀ ah, ṣé mo lè pe Daniel nísìn o wo tí bá bẹ̀rẹ̀ sí ní pe àwọn àwọn fámìlì ẹ̀ ìwọ èmi ló fẹ́ bú Ani mo bá wọn kálẹ̀ ṣe tí ẹ máa yẹ ni wọ mí hínwín kẹ wọ hínwín ọmọ bàtálà wọ mí hínwín wọ mí sí èrè à tí ẹ máa ni tí ẹ máa yẹ ni come out for me kí n tún fùrọ̀ ẹ kí n tún bá ṣe irun ìyá ẹ ọmọ bàtálà màá tún bí wọ́n ṣe irun ìyá ẹ nínú ṣọ́ọ̀ṣì pẹ̀lú agogo bí fi aago irun ìyá ẹ nínú ṣọ́ọ̀ṣì màá tún síta àbọ̀ ti Samuel ti ya wèrè èmi Yorùbá wì ló fẹ́ wá fún tí ẹ máa tí ẹ máa yẹ ni olójú òwìwí sọ fún wọn ọmọ bàtálá tell the world who is brother Daniel tell the world ta ló ń jẹ́ brother Daniel alàgbà àjọ church tó ń yẹ Ah, <laughs> ọmọ bàtálá àbí èjè pikin ni o. Me, I come from AJ. oh, Nothing where you go talk about me. Oh, him winning. Oh, me, him win. Oh, but that woman, him win. What's him with there? Eh? Èmi ló wá bá. Ah, àwọn méje wọ́n ti ń wọlé o. Oh. Eh, ghetto la wá wà. In the ghetto where we dey. Eh. I was born in the ghetto. Oh, in the ghetto where we dey. High school in the ghetto. In the ghetto where we dey. I go in the ghetto. I wine and dine in the ghetto. I am a down for driver. Shebi you be down for driver, swore. I am a down for driver, swore. I not be agbelede, swore. Bàbá mi ò gbẹ́lẹ́dẹ̀, swore. Ọmọ bàbá agbẹ́lẹ́dẹ̀, swore. Ọmọ bàtálá agbẹ́lẹ́dẹ̀, swore. Ọmọ bàtálá obìnrin tí kò kí ń rìnà ìyẹn tó máa wò báyìí. Ẹni kó wá of the world. <laughs> ọmọ bàtálá come and tell the word. kí ló fọ́ ẹ lójú kí ló fọ́ ẹ lójú kí ni àárín ìyá ẹ àti brother Daniel nínú chọ́ọ̀chì tó ń bá bí ẹ dá tí wọ́n bá bí ìyálàyà ẹ ìyálàyà pẹ̀lú ọmọ pọ̀ ẹni mo sọ ọmọ bàtálá tó bá bí pẹ̀lú ọmọ pọ̀ ìyálàyà ẹ dáadáa bọ́tà bọ̀dá tó ń rún ìyá ẹ ah ah ah for méje ẹ̀yin méje god bless you ẹ̀yin ọ̀rọ̀ wọn tàkì jẹ́ king solomon ẹ lè mọ̀ olóṣì ni tó bá yẹ ṣó fún àwà àtìyàn mẹ́rin ló máa wò ó ló sọ pé máa para sunday gbowó tó bá máa hangi sunday gbowó mi ìtì ẹ̀mọ́kọ́ ti bú mi mo ẹ̀ṣẹ̀ ríṣù ẹ̀ lórí ṣé gist whisper àbí bo ni mo ti rí. <laughs> yorùbá nation yẹn a máa gbà á tẹ́ ẹ máa kú lẹ́ máa kú ẹgbẹ́ èèyàn gan ò mọ́ ẹ àwọn èèyàn gan ò mọ́ ẹ lè mọ̀ ọmọ bàtálá ló ń jẹ́ ó wá fi mí pa ẹ̀yin ẹ̀yin fáàsì mi mi fẹ́ kẹ́ mọ̀ tó mi fẹ́ kẹ́ máa lọ wò ó àwọn tó máa gbé wọn máa gbé àwọn tó ń gbé tó ń kọ́ọ̀tì fóònù tó kọ́ọ̀tì ṣó wọn máa kọ́ọ̀tì ẹ máa gbé bẹ́ẹ̀ tí wọ́n tó kọ́ọ̀tì ṣó yẹn gbé gbé fúlì ni kó wá bí ọmọ bàtálá pé mo challenge ẹ pé kí ló tó fi ń wò báyìí èmi ò kí ń ṣàrẹ àlùmọ́rùfù ẹbí ọmọ bàtàlá pé kílẹ̀ tó máa fi ń wò báyìí ẹlẹ́dẹ̀ ni bàbá ẹ̀ gbé ní bíríìjì tẹ́ bá mọ̀ láti ìjọra bá díà níbi roundabout ẹ̀ tẹ́ bá gun bíríìjì pé ẹ̀ lọ sí baálé orílẹ̀ ibi gẹ̀rẹ́gẹ̀rẹ́ yẹn ibẹ̀ ni Baba ẹ̀ ti jí ẹlẹ́dẹ̀ bàbá ẹ̀ jí ẹlẹ́dẹ̀ ni on wọ́n wá tọ́nà wẹ́dà sí bàbá ẹ̀ sí lójú bàbá ẹ̀ mú dání ẹlẹ́dẹ̀ ni bàbá ẹ̀ máa ń jí ọmọ kálẹ̀ ni come and debunk it come and debunk it o ọmọ bàtálá come out come and debunk it wípé bàbá ẹ̀ wípé ò kì í ṣe ọmọ ìkálẹ̀ wá sọ síta èdè ìlú ni mò ń sọ yìí òyìn ń ènìyàn wòmí bú mi wòmí bú mi jìkàjìkà bọ́ síta kájọ pa fúnra wa wò síwín wo sínwín mọmọ ọmọ ògbóni bàyẹn ọmọ ògbóni bàyẹn mọmọ àwọn fábìlì wọn ti sọ fún mi everything wọn ní kí n bi ẹ pé kí ló fọ́ ẹ lójú kí ló tó ń wò báyìí wọn ní kí n béèrè lọ́wọ́ ẹ wọn ní náà wẹdà ló fọ́ ẹ lójú o àwa dẹ̀ ti gbọ́ àti ṣe investigation ọmọ èjè lèmi wetin you to talk about me when me me go come as i come debunk say Eh, nǹkan tó ọmọ la sọ yẹn ẹ bá mi aṣáàgé ọmọ bàtálá ló ń jẹ́ kò ní da fún ìyá ẹ ọmọ bàtálá ìyá tó bí ẹ kò ní da fún mi àràsì o àbí ràsì o mi àdé ràsì no be small o àdé ràsì ràsì wẹ́wẹ́lì na you dey claim push? people wà lórí kínní illiterate ni tó bá ń wá ọ̀rẹ́ kémi wá ọ̀rẹ́ abeg go AJ me dem tell you i be i wan gbagboro gidi mi dey wá tó bá ṣe wá ń wá ọ̀rẹ́ afọ́jú ni máa wá lọ́rẹ̀ẹ́ máa gbà mí tèmi mà ti bá mi <laughs> yé wàhálà tèmi bá mi tèmi bá mi tèmi bá mi o tèmi tí bá wọ ọ̀rẹ́ afọ́jú ni máa wá lọ́rẹ̀ẹ́ ọmọ bàtàlá ò rí mi ni. ṣáwọn náà sọ̀rọ̀ ni ṣáwọn náà sọ̀rọ̀ ni káṣíà ká ṣe àṣeyá ẹ sọ̀rọ̀ ní bá mi sẹ́ǹdì ẹ̀ síbí tó bá sọ̀rọ̀ kí sáré gbọ́ nísinsìnyí káṣíà jọ tí yàrá bá sọ ẹni tí bá mi pàṣẹ ẹ̀ síbi bíi tí máa rún ni hmm. oh, ọmọ bàtálá ó fẹ́ tú àṣírí bàbá ẹ̀ síta ọmọ bàtálá wá sọ fún gbogbo ayé ká ní bùrọ̀dá Daniel ní chọ́ọ̀chì o ọmọ Ọbàtálá ìgbà tí ìyá ẹ tó máa ń kọ́lẹ̀kẹ́ fifty cd lọ sí chọ́ọ̀chì o tó máa ń jó e gbélégbélégbélé tí bàbá máa ń jó e gbélégbélégbélégbélé gbélégbélégbélégbélé ọmọ Ọbàtálá kọ́ máa ń tẹ́ẹ̀dì wọ̀dù kí ló ń ṣe tọ́ fi rú ìyá rẹ <laughs> you say stop. Stop making her get more viewers. Yes, I know. Over, over viewers ni ó lè ṣe ó lè ṣe ṣe máa mọ̀ ẹ ká ọmọ ẹ̀yin tèmi. Ẹ̀yin tèmi. Eh? Ṣé ya ẹ náà bú mi ni? Ah, me me get me me get time for now. Wallahi as you dey see me me me get time for now. Mo ráyè fún yín. Wallahi tàlà. Ẹ lè be mí kẹ́ jẹ lọ gbé if you say oh, my husband na anything anything when you call my husband ọmọdọ́lá ló play fọ́ìsì fọ́ìsì ẹ̀hẹ́n kí ni ṣé ìyá yẹn wá dárúkọ mi ṣé ìyá yẹn dárúkọ mi ni ṣé ìyá yẹn dárúkọ mi ẹ bá mi send ẹ̀ tí ìyá yẹn bá dárúkọ mi ẹ bá mi sẹ́ǹdì ẹ̀ mo ti pọ́n wọlé láwọn ọkọ tó máa wá fún mi máa wá fún wọn ìyá yẹn ní jẹ́ tán àwọn èèyàn àti ta ni. Did she mention my name? Ṣé yàrá ẹ dárúkọ mi? Oh. Mo ń bọ̀. Tell the story of Ajibule ọmọ òròbùkún ò lè bá mi máa sọ̀rọ̀ ajégúnlẹ̀ do you understand. her name is ọ̀bàrún. ọmọ òròbùkún ò lè bá mi máa sọ̀rọ̀ ajégúnlẹ̀. kọ́ọ̀ṣì la ó bìyàn màmá fún ajégúnlẹ̀ tí ẹ máa yẹ ni olójú òwìwí ìyá ẹ̀ craze fáínà kọ́ máa sà tí ìyá ẹ̀ máa bàjẹ́ ni ọmọ bàtálá tí ìyá ẹ̀ máa bàjẹ́ ni. ooo. Oh. ìgbẹ́ fésibúùkù obì kájá mèrò ìyá ẹ̀ dárúkọ mi mo máa dare. and you see it you don't send it to me ìyá kẹsẹ̀tì wọ́n lẹ́ ẹ dárúkọ mi tí n bá ti rí kẹsẹ̀tì yẹn tẹ́ ẹ ti dárúkọ mi ìyá kẹsẹ̀tì ẹ wo ojú mi dáadáa wàhálà ẹ̀ máa wọ yín èmi ò kí ń bú àgbàlagbà o wàhálà kan má sẹ̀ǹdẹ̀ sí mi ẹ rẹ́dì mi ṣé mo pẹ́ ẹ má jẹ́ kó síwájú keyboard ẹ má jẹ́ thirty minutes video àìkẹ́ ẹ̀hùn tọ́ ẹ̀hùn ọ̀rọ̀ vn wàhálà tí mo ti má tẹ̀sẹ̀ bọ́ ẹ se three hours ìyá kẹsẹ̀tì tí èmi àti bá tẹsẹ̀ bọ́ ẹ ṣe five hours mi ò ní ti fún yín lẹ́sìn sí o bẹ́ẹ̀ kó bá mi wá kẹsẹ̀ kó bá mi wá fídíò yẹn òyìn wí òyìn wí jíka sọ̀rọ̀ sókè. Okay. Okay, ṣé mà eh. tó tó ń sọ̀rọ̀ dáadáa àwọn tó máa sọ kò ju pé kẹ́ lọ́wọ́ wọn táwọn Yorùbá ó ń wérò ro. ó yà wọ́n ti sẹ́ndẹ̀ sí mi mú bọ̀. wọ́n ti sẹ́ndẹ̀ sí mi mú bọ̀ ẹ jẹ́ kó dé bẹ́ẹ̀ náà. ẹ tọ́ni kò fi mí lẹ̀ kò ní dáa fún. ìwọ tó fi mí kò ní dáa fún ẹ mọ Bàtálá. ẹ̀yà ẹ má wọrí ẹ̀yẹ́kẹ́ni yìí sọ̀rọ̀ mo ń gbọ́ yín sà. ní after may thirty mọ̀ program tẹ́ máa béèrè lọ́wọ́ wọn ni kí ni tán fẹ́ rẹ ní kó lè south ní kó bi tọwọ́ ẹ̀ lẹ́ ojú. mo ń bọ̀ o ìyá mo ń dúró dé yìí o mo fẹ́ gbọ́ òun ni o.

ṣùgbọ́n ti lò rẹ̀ wọ́n ti lò jẹ́ bó ló ṣe tún wọlé. mo kàn fẹ́ kẹ́ dárúkọ mi ní òòyà. báwo ẹ rí Yorùbá Wuyì mo tún gbọ́ra mi ni bó ló ṣe jẹ́ ó dàbí pé fóònù méjì lẹ tán lẹ̀. kì í ṣe ọmọ bàtálẹ̀ ọmọ bàtálẹ̀ ò kì í ṣe jẹ́ ṣe mò ń gbọ́. all right so ẹ gbọ́n sàn ṣé rí Yorùbá wí ẹ dákun torí Ọlọ́run ẹ má dá lóun mọ́ ó ń wérò ni èrò ló ń wá torí tí kì í bá ṣe pé ló ń wérò ní máa sọ̀rọ̀ sí ẹni tí ò tiẹ̀ kan lọ́wọ́ kan lọ́sẹ̀ torí pé kí ni ó ń wá bíi tí àwọn èèyàn kan wá bá ó dẹ̀ mò ń gbọ́ yín mò ń gbọ́ yín mà ẹ jẹ́ kí n yọ nǹkan yín bì ókè mò ń gbọ́ yín. àwọn ṣùgbọ́n lè jí. Hmm. ìyá kẹsẹ̀tì ìyá kẹsẹ̀tì mi ò fi ọgbọ́n gbìjà Sunday Igboho mò ń gbèjà Sunday Igboho point black ni mi ò ìyá kẹsẹ̀tì ẹ la etí yín o tí wọ́n bá fi no ma kan igi mọ́ yín ní etí ìyá Cassette ẹ yọ igi etí yín kúrò ṣé n ti bú mi mo respect yín kese ti ẹ lọ fi ọmọ dórin etí yín mi ò mi ò fi ọgbọ́n gbèjà Sunday Igboho mò ń gbèjà Sunday Igboho ni tó Sunday Igboho gbèjà àwọn family mi àwọn tí wọ́n pa ní gangan tí wọ́n bá sùn ní káàkiri gbogbo Lagos state ní gbogbo ilẹ̀ Yorùbá Sunday Igboho gbèjà wọn ni so mo ń gbèjà kese ti mo ń gbèjà Sunday Igboho ni mi ò èmi fọgbọ́n ṣe ẹ̀ ń ṣeré ní na ẹ̀ ń ṣi èrè

ó ní jẹ́ kẹ́ rí ẹ wá sọ fún ọmọ yín olójú òwìwí ọmọ bàbá ajẹ́lẹ́dẹ̀ ẹ sọ fún pé kó fún yín ní kẹ́sẹ̀ tìbí tó ti bú mi kí n tó fún lẹ́sìn mi ìtẹ̀kọ́ ẹ̀kan jẹ́ wọn bàtálá mi tiẹ̀ rí rí mi tiẹ̀ mọ́ rí ọ̀n ti tó bú mi tí wọ́n sẹ́ni kẹ́sẹ̀ tiẹ̀ sí mi ẹ lè mọ̀ ṣebí fúlàní nìyí ìyá kẹsẹ̀ ṣebí fúlàní nìyí ẹ ma ya wèrè ẹ ṣe fílẹ̀ ìdàgbàkọ̀tẹ̀ máa ń ṣe thirty minutes fifty minutes yẹn ṣe pé mo búlọ̀kù yín ni ṣe pé ń gbé mi mọ́ra ṣe pé gbogbo first message send sí mi àtàwọn fídíò yẹn ṣe pé wà lọ́wọ́ mi ṣe pé mo padà block yín lórí whatsapp ni tí máa làbà ni ó bí yù ẹ̀yẹ ọmọ fúlàní fúlàní ní ìyá kẹsẹ̀tì náà ṣáyé ọmọ yín ni ẹ̀yẹ èèyàn ẹgbẹ́ ṣí àfídíò yìí dànù ẹ pín ẹni tó bá ń gbé fídíò yẹn gbé ṣé ẹ ń ṣeré ni àbẹ́ ẹ ń ṣi èrè níwájú àwọn ta ni ẹ sọ̀rọ̀ sókè. No. Uh, no ìgbà ó dà pé ó dà pé ìgbà kan tó fi tí mi ò sọ̀rọ̀ mi ò ṣe. ṣe rírọ please kí <laughs> mi bínú kí lẹ gẹ̀ẹ́sì lára ọ̀rọ̀ yẹn ìyá kẹsẹ̀ kò tí kọ́kọ́ gbọ́ ẹjọ́ tó ti sọ pé ṣẹ̀rí yóò bá wòye ó padà wá sí pé ṣé ẹ̀yin ṣe fídíò fún rí ni ẹjọ́ nǹkan tẹ́ bá fíù láàrin ìgbà tí ìyá kẹsẹ̀ ti béèrè ọ̀rọ̀ yẹn lọ́wọ́ pé ṣó jẹ́ fídíò fún mi rí ni ṣé gbọ́ bóyá ń sọ̀rọ̀ nígbà kan I don't know anybody's called anybody bearing ọmọ Bàtálá. Ọ̀tìgbà tó ṣe show fún mi. So Iya Cassette ẹ lè sọ pọlọ yín kalẹ̀ gẹ́gẹ́ bí àgbàlagbà. Kẹ́ kọ́ wádìí pé so ṣe show fún Yorùbáwuyì. Before you come online and say Yorùbáwuyì ó ń wérò ni, èmi ń wérò. Èmi ń wá èrò. Iya Cassette ọmọ yín ọmọ Bàtálá lójú òwìwí. Tó máa ṣe show 4 hours tó máa léèyàn mẹ́rin wò ẹ ba mu mú fi ẹ te ba ṣe voice message thirty mi te máa send ẹ sí mi káàkiri e wá lé mi ń wérò wo lọ́wọ́ èèyàn tó ń wò mí ni ẹ lọ́wọ́ èèyàn tó ẹ lọ́wọ́ ẹ lọ́wọ́ followers mi ni ìyá se te ma wà o wọ́n ṣe send ẹ sí mi so mi ti gbọ́ ẹ tẹ́lẹ̀ ẹ yẹ ma máa gbọ́ ẹ má o. show like that fún oyè yìí it's just a, a response fún nǹkan tó ń ṣe tó ṣe. ṣe ṣe wá gbọ́ nísìn ó ní òun ò ṣe ṣóò fún báyẹn náà èmi ni iṣẹ́ mi jọ́ ọmọ ẹ̀ ò ń ṣi èrè ní ọmọ bàtálá òun ò ṣe ṣóò báyẹn náà just a response sí nǹkan tó ń ṣe ìyá kẹsẹ̀ ṣe pé àgbà ò tó lé so just a response sí nǹkan tí mò ń ṣe kí ló wá wò kí ló wá sórí péjì mi tó fi mọ̀ pé mò ń ṣe kíní kan lórí péjì mi tó fún mi ní response ṣé mo dárúkọ ẹ ni ṣé mo bẹ́ẹ̀ nìkan jọmọ bàtálá ni àgbáyé ò tó lé o yasùkè yákè sẹ́ẹ̀tì àgbáyé ò àgbáyé ò mú yes yes Agbayin fail yes èmi ò ń bó àgbàlagbà da ye kí náà tẹ̀yẹ ṣòfò tẹ̀yẹ ṣòfò mi tẹ́ ẹ bú mi ṣẹ́gun àti mo ṣe ṣòfò yín ṣẹ́gun pé mo pọ́n yín lé mo sọ gẹ́gẹ́ bí ọmọ tí wọ́n bí dáadáa ilé rẹ̀ náà ti bí àwa àwọn òbí rẹ̀ náà pọ̀n wá dàgbà ṣẹ́gun pé lẹ́yìn yẹn ẹ má bá mi sọ̀rọ̀ lórí WhatsApp which I have everything with me including the video tẹ́ send see me. sí of, táwọn táwọn Fúlàní ẹgbẹ́ yín tẹ́ plan She mo pé I have everything with me ìyá kẹsẹ̀ tẹ máa wà o o oh, ó dùn mí pé ẹ̀ sí ní set mi tẹ́ bá wá ní set mi ni wàhálà ẹ̀ ní jẹ tán àmọ́ ẹnu máa ń fì mí ẹnu máa ń fì mí àti sọ̀rọ̀ ságbàlagbà ẹnu máa ń fì mí gan no matter bàgbàlagbà yẹn ṣe yẹ ìjà wèrè tó ẹnu máa ń fì mí àti sọ̀rọ̀ ságbàlagbà ẹ máa pè káàkiri orí iṣu everybody táwọn èkè méjì bá ń jà jọtí ìgbà tí Lizzy Anjorin àti ìyàwó ẹgbẹ́ náà ń jà ìgbà tí ìyàwó Kúnlé Poli náà sọ̀rọ̀ ẹ kàn ṣe rádaràdá lórí Facebook ìyá wọn ṣe yín ni ṣé wọ́n bá mi ṣe yín ni yákè sẹ́ẹ̀tì mi ìdẹ̀ni jèrè yín bẹ́ẹ̀ ṣe wà yẹn wọ́n bá mi ṣe yín ni ẹ̀ ń ṣi èrè ni yákè sẹ́ẹ̀tì. mo ń respect pé pé ẹ jẹ́ àgbàlagbà o ẹ ṣọ́ ara yín gidi gan ẹ ṣe tẹ̀kíní fún mi mò ń wò ẹ ṣe lẹ́ẹ̀kejì fún mi mò ń wò ẹ máa tẹ́ tẹ́ńtẹ́bù lọ́rọ̀ yín ẹ tẹ́ wà láì fi àtẹ́tẹ́ dì ẹ sọ̀rọ̀ sókè ọmọ fúlàní. Hmm. ìyá kẹsẹ̀ tì níbo ni mo ti sọ̀rọ̀ sí yín tó bá yá ẹgún sábàkà mẹ́jọ ẹ̀ẹ́dẹ́ sábàkà mẹ́jọ sórí bí mo jẹ́ kálò lòmí ti ṣe ń játọ̀ mi ǹjẹ́ mo bú yín ẹ jáde ẹ̀ṣẹ̀ tó sọ̀ fún mi ẹ bú mi mo analyse show yín with respect mo bá yín sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ tí wọ́n bí dáadáa mo pọ́n yín lé mo e dáadáa e mú ẹ jókòó ẹ kó kíní sọ́wọ́ ẹ tẹ kíní kéke àwọn e òṣì ẹ tó sọ́wọ́ ẹ mú e mẹ́jọ ẹ débẹ̀ tó skip medication ẹ e máa bú gbogbo èèyàn ọ̀rọ̀ tí yóò pọ̀n yín lórí Facebook e máa dá sí mo de pọ́n yín lé ẹ wá dé mi ṣe tó fún yín ǹjẹ́ mo bú yín mi ò bú yín ọmọ tí wọ́n bí dáadáa lèmi ọmọ tí wọ́n kọ́ ń lèmi ṣùgbọ́n tẹ bá kọjá àyè yín ẹ máa jẹ́ bí tí wà nìyẹn èmi yìí bú àgbàlagbà ṣẹ̀rí mọ́ mọ́mọ́ this is me mo ti ṣe ṣọ́ọ̀dárí lẹ́ẹ̀ni tẹ́ pé orí mi ṣe gbọ́rọ̀ pẹ̀lú fóònù tí mo lò this is me tẹ́lẹ̀ nǹkan tẹ́ máa sọ tẹ́ máa wá fún mi o àwọn ti ṣe ṣòfin yín ẹ̀ ti ẹ̀ gbọ́ ẹjọ́. E tó bá yẹ ẹ kíní kan sàlámà lẹkùn ẹ rántí àwọn àfáàyàn sọ fún yín pé tákùlà wípé kẹ bẹ̀rù Ọlọ́run ọba wọn ò dẹ̀ sọ fún yín pé kẹ ṣe làákàyè omi gbóná ni ẹjọ́ kẹ tó da now after you after condemning me ẹ̀ṣẹ̀ wa ń bèrè lọ́wọ́ ẹ̀ pé ṣe ẹ̀ṣẹ̀ yìí ṣe sóòfun ni ṣe ń gbọ́ wípé tó pé òun ṣe sóòfun mi wáì tí ẹ̀ pé kẹ kọ́kọ́ bí pé tó o ṣe sóòfun ni kó tó fún ẹ lésì èmi ò ń ṣe àwọn wèrè tó máa ń jà káàkiri lókì Emi kọ́ emi jà káàkiri orí íńtánẹ́ẹ̀tì mo ní nǹkan tí mo ń ṣe níṣẹ́ tèmi ìyá kẹsẹ̀tì ìyá kẹsẹ̀tì this is yorùbá wuyì bọ́kọ́tọ́ bí ọká this is Yoruba wuyì ìyá gidi ló bí àwa ilé gidi láti jáde àwọn ìyá wa kì í ṣe onísábàkà òfò sábàkà àgbákò àwọn ìyá tí wọn kì í ṣe ìyá onípàǹdà ẹ kó pàǹdà sọ́wọ́ kó pàǹdà sọ́rùn mi ìṣọpẹ mi ìṣọpẹ ẹ on medication wàláì ẹ ó ṣọpẹ wà on medication ẹ má wá sọ́dọ̀ tèmi àwọn tẹ́ ń bú Lizzy Anjorin bàbá kí lórúkọ ẹ àlìmọrúfù àwọn tẹ́ ń bú yẹn ṣe bí o ní òbúya kẹsẹ tí eléyìí tó ń sọ yìí kọ o de, wọ́n ń dẹ wọ́n aláìlẹ́kọ̀ọ́ gidi nìyẹn Muhammed Òkè Abdulrahman kò ní dá fáwọn tó bí ẹ Muhammed Òkè Abdulrahman àwọn tó bí ẹ kò ní dá fún wọn mi ò pè é bíbí yìí tọwọ lórí burúkú ẹyẹmọ Fúlàní ẹ ṣòro mọ Muhammed Abdulrahman ẹ kì í ṣòro mẹyìn abudu yẹn ibo ni etí ìyá aláya ẹ wà nígbà tí mo sọ fún ẹ pé ìyá kẹsẹ ti bú mi and I came out I made a show to respect her pé màmá kí lẹ̀ ń bú mi fún èmi àti yín ò jà I made a show of two hours. People were calling in. Don't ma bú wọn, mo ní ma bú wọn. Àgbàlagbà ni wọ́n. Etí etí wọ́n ti kon gi mo ya eleti. Nígbà tí mo sọ pé ya kese fún àwọn padà pè mí lẹ́yìn tí wọ́n ní kí má bínú. Which I have every every evidence with me. Abudu abudu kí ló wí pé wèrè ṣe àwọn tó Did I just call you here? Did I invited you here? Are you sick? Are you mad or something? ìgbà tí mo sọ̀rọ̀ yìí láti bẹ̀rẹ̀ show yìí bó ló wà she called me and i'm like mama ó ti tọ́nà nìyẹn àwọn tó bí àwa àwọn èèyàn dáadáa náà bí àwa i'm like mama ó ti tọ́nà nìyẹn tó bá yẹ pé wọ́n ya wèrè she she went to somebody's uh, um, show ẹnìyẹn ń bú mi she went there she first condemned me torí ọkàn bọ́rọ̀ ni ọkàn bẹ́sẹ̀ ẹ̀yọ́mọ fúlàní ẹ̀kíní làkàyè lẹ́yìn tí Akínṣẹ́ ti condemn mi tó ń ètò abẹ nìyẹn pé ṣẹ́yìn ṣe ṣó òfun ni why not ask the person first pé ṣé o ṣe ṣó òfun náà ẹ̀yọ́ ni ẹ ẹ mo ṣe ṣó to a response sí nǹkan tó ń ṣe lórí page ẹ̀ kí ni mo ṣe lórí page mi tó kàn tiẹ̀ Abdul Mohammed abdul abdul gbèrègbè ló porúkọ ara where were you ọ̀pọ̀lọpọ̀ fídíò ìkọlọ́wọ́ láti bẹ̀rẹ̀ tó táyẹ̀ bá fẹ́ sórí page yìí ọkọ̀ block mi kò dẹ̀ follow mi I don't call you here did I call you àjàṣínú aláìmí lè pa yín ọmọ bàtà láti ẹ máa yẹ mọ́ mi lọ́wọ́ o ọmọ bàbá jẹ́lẹ́dẹ̀ ọmọ bàbá jẹ́lẹ́dẹ̀ tí ẹ máa rún mọ́ mi lọ́wọ́ o wàhálà ìmọ̀ ọmọ bàdá ní èrè tó tó ń rùn jẹ o nínú ṣọ́ọ̀ṣì inú ṣọ́ọ̀ṣì bàdá daniel ti ń rùn jẹ mo mọ bàdá daniel o ok o fẹ́ sunkún àbí wàá sunkún kò lórí internet sọ̀rọ̀ sókè. Okay. wèrè abudu abudu ṣó ń gbọ́ mọ́mí ẹ̀ fúlàní mọ́mí ọdún sábàkà mẹ́jọ ṣó ń gbọ́ wọn ẹ sọ̀rọ̀ sókè yóò fò. Ah! ìyá kẹsẹ̀tì ìyá kẹsẹ̀tì ẹ dúró ìyá kẹsẹ̀tì ẹ dúró èmi làwọn lẹ̀pọ̀ jẹ́ pé kí ni kalẹ̀ báyìí ìyá kẹsẹ̀tì ìwà gbẹngbẹ ìyá àdánù o ìyá kẹsẹ̀tì wa oníkenímú ẹlẹ́yin bí ẹ̀yin ìjàpá ìyá kẹsẹ̀tì o olójú gbígun ìyá kẹsẹ̀tì o àwáyé má jẹ nìkan ọjọ́ wèrè tẹ̀sẹ̀tẹ̀sẹ̀ aláyàwó àwá bí omi tọ́lámù ìyá kẹsẹ̀tì o ó gbẹ níwájú gbẹ lẹ́yìn bí ìgbékèrè yàbá ìyá kẹsẹ́ẹ̀tì o ó gbẹ tòbòtòbò ìyá kẹsẹ́ẹ̀tì o ìyá kẹsẹ́ẹ̀tì onídìí ṣáínà ìyá kẹsẹ́ẹ̀tì wa ìyá kẹsẹ́ẹ̀tì wa eléyìí bí ọ̀bẹ rẹ lé ìyá kẹsẹ́ẹ̀tì wa ìyá kẹsẹ́ẹ̀tì wa ìyá kẹsẹ́ẹ̀tì wa ìyá àsínwín ìyá kẹsẹ́ẹ̀tì wa onísábàkà mẹ́jọ ìyá kẹsẹ́ẹ̀tì wa ìyá kẹsẹ̀tì ìwà aṣèrè èèyàn ìyá kẹsẹ̀tì ìyá kẹsẹ̀tì ìyá kẹsẹ̀tì ìwà aláyàbí gbẹgẹgẹ yàbá ìyá kẹsẹ̀tì ìwà ìyá kẹsẹ̀tì ìyá kẹsẹ̀tì olójú gbùngbùngbùn bí ọkọ̀ tó ń lò nìṣà ìyá kẹsẹ̀tì aláyàwó àwà bí omi tó lámù ìyá kẹsẹ̀tì èmi láláwọ́ lílọ àwọn èèyàn máa fi bàtí ń jẹ́ lórí íńtánẹ́ẹ̀tì ìyá kẹsẹ̀ tí olójú bí ojú ọ̀pọ̀lọ́ àwọ̀ bàtàn bí ẹni wọ̀yọ́ ìyá kẹsẹ̀ tí ẹ bọ́ síta olórí fẹ́ gbéwú olórí bí ẹran sísun ìyá kẹsẹ̀ tèmi lẹ fẹ́ bú tíyín máa yẹ ni tíyín máa yẹ ni ẹ̀yin tẹ́ ẹ gbẹ tẹyín tẹyín ẹ rẹ yín ni eléyìí bí ikú tó pa wọ́n ṣógúnlẹ̀ ìyá kẹsẹ̀ tì mí láláwọ́n lílọ́ ó dà bẹ́ẹ̀ ẹ pè mí láláwọ́n lílọ́ ẹ̀ṣẹ́ ní pè mí láláwọ́n lílọ́ ẹ̀yin tẹ́ ẹ̀ bímọ tẹ́ bí kásẹ̀tì ẹbí kásẹ̀tì lẹ bí ìyá tẹ̀mí bímọ bí aláwọ̀ lílọ́ ẹ̀yin dẹ̀ bí kásẹ̀tì tẹ́ bá bímọ gidi ni ìyá òfò tí òbí tó bímọ àdánù tẹ́ bi mo gidi ni wọ́n máa fọkọ ọmọ yín pè yín orúkọ tèmi náà fi ń pè ìyá mi ayé làgbé náà fi ń pè ìyá mi ìyá kẹsẹ̀tì bi mo gidi ni ìyá kẹsẹ̀tì alẹ́ bímọ gidi ni ilé ìyá oníwájú pẹlẹbẹ bí ọ̀bẹ rẹ lé imú rẹ ni imú ni kùndù bí ọṣẹ ìyàwó ìyá kẹsẹ tẹ pé mu yín òjò mu Yorùbá ni kùndù báyìí ni mu yín rí bí ọṣẹ ìyàwó ẹ sọ̀rọ̀ tí ẹ bá wá ṣe tí ẹ bá wá ṣe kẹsẹtì fún mi kò ní da fún ìyá kẹsẹtì ṣé mo pé mi ò tọ́ yín ṣé mo pé mi ò dé tọ́ yín èmi ò ṣe ní ti àǹjọ́rìn tẹ̀ ń bu o wàhálà èmi ò kí ń ṣe ìyàwó ìyàwó Kúnlé Poli tẹ́ ń bú o ọmọ ó sá lé tẹ pè ní ìyẹn ọgàn lèmi o lèmi ò sá lé nìkan mo sá mo tó sá ní títì mo wá sáwá sí amẹ́ríkà ìyá kẹsẹ̀tì àti your age ẹ. ní sùúrù ó yá ìsọ̀rọ̀ sókè ìyá kẹsẹ̀tì. báwo ẹ rí Yorùbá wuyì hmm. ah, mo tún gbọ́ra mi ni. ọmọ agbára ọmọ agbọ́rẹ̀ ẹni ọ̀rọ̀ yorùbá wuyì ló ń sọ ìyá kẹsẹ̀ tí wàá gbọ́rẹ̀ ẹni ò ní ìlú yọ ìyá kẹsẹ̀ tó máa gbọ́rẹ̀ ẹni ò ní ìlú yọ jẹ́ ń bẹ́ẹ̀ sí sókè ń fẹ́ bẹ́ẹ̀ súnmọ́ wájú ni o fẹ́ bẹ́ẹ̀ súnmọ́ wájú ìyá kẹsẹ̀ tì. Bring out to Nnamdi Kanu. You should forward one way about to Sunday ìyá kẹsẹ̀ tí ó bá ṣe kẹsẹ̀ tí kò mi kò ní dà fún ẹ ẹ bá mi hashtag ìyá kẹsẹ̀ tí ó lè má rò pé mò ń ṣe ṣó fóun ah! wọ́n gbé ohun tí mo mọ̀ ọ́ jáde wọ́n gbé ohun tí mo mọ̀ ọ́ jáde ìyá kẹsẹ̀ tí wọ́n ti gbé ohun tí mo mọ̀ ọ́ jáde wàláì wọ́n ti gbé ohun tí mo mọ̀ ìyá kẹsẹ̀ tí tí ò bá ṣe kẹsẹ̀ tí fún mi kò ní dà fún ẹ ó máa ṣe orí burúkú ni ìyá kẹsẹ̀ tí tó bá ṣe kẹsẹ̀ tí fún mi ayé òní ayé òní yẹ ọ̀run òní dà fún ẹ ìyá kẹsẹ̀tì tí ò bá ṣe kẹsẹ̀tì fún mi màá wá tún ṣe ṣó fún ẹ lẹ́yìn ẹ̀ní ìyá kẹsẹ̀tì máa tún ṣe ṣó fún ẹ àyẹ tó gbẹ bí ìtọ́ fi omi ọmú ẹ̀ dáná dáná dáná oṣù yẹn máa ṣe kẹsẹ̀tì máa ṣe ṣó fún ẹ jẹ́ ẹ̀sùn mẹ́yìn o ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ìfẹ́sìkì pẹ̀kẹ́rẹ́ lè bá gbọ́ ọ bọ́kọ mi ṣe wọ̀lú òyìnbó o mò ń bọ̀. mo ń bọ̀ ẹ jẹ́ n sún mọ́wájú. ó ti ṣẹlẹ̀ ìdárapùn mo tún gbọ́ra mi ni. ó máa gbọ́ra ẹ̀jẹ̀ bó lórí burúkú ni ẹ́. tàbí pé fóònù méjì. ìyá kẹsà tó máa gbọ́ra ẹ̀jẹ̀ lórí ibú ni ẹ̀ ó lọ sí. ló ti pa all right so ẹ gbọ́n sàn. ṣé rí Yorùbá wuyì ẹ dákun torí Ọlọ́run ẹ má dá lóò mọ́ ó ń lérò o. ìyá kẹsẹ̀ ayé ẹ̀ máa bàjẹ́ ni ayé ẹ̀ máa bàjẹ́ ni ìyá kẹsẹ̀ tì. torí tí kì í bá ṣe pé ló ń wérò. olórí ibú olórí ibú. ní máa sọ̀rọ̀ sí. ìyá kẹsẹ̀ tó lórí ibú olórí fẹ́ gbéwú olóòṣì onísàbákà mẹ́jọ asínwín ẹ ti skip medication yẹn ló gba medication yìí yá. sọ̀rọ̀ sẹ́kẹ̀ wèrè torí pé kí ni ó ń wá bíi kí àwọn èèyàn kan wá bá ó dẹ̀. yóò mà mo ń gbọ́ yín ń gbọ́ mà lẹ́jọ́ kì í yọ nǹkan. ẹ̀yin pẹ́ ìyá kìsẹ́ ti bàjẹ́ ẹ ló mà fún ọba fún ọmọ bàtálá ẹ ló mọ̀ ẹ ló mọ̀ ìyá ti yín ti yẹ ìyá kẹsẹ ẹ bá mi aṣáàgì ẹ mi ìyá tó bá mi táàgì ìyá kẹsẹ ẹ bá mi táàgì ìyá kẹsẹ tì ẹ bá mi táàgì ẹ mi ẹ bá mi táàgì ẹ bíbí ẹ bá mi táàgì ẹ jọ ẹ bá mi táàgì ìyá Cassette ẹ bá mi táàgì ẹ ẹ bá mi táàgì ìyá Cassette ìyá ẹ̀ mọ́ bẹ́ẹ̀ ṣe rí ni imú yín báyìí ó ṣe kúndú ni imú yín ṣe kúndú bí ọṣẹ ìyàwó nílùú òkè ẹ mọ́ bọ́ ṣe ìyàwó ṣe bá rí kúndú olóòṣì onímú bí ẹpọn màálùú sọ̀rọ̀ sókè tí ẹ máa bàjẹ́ ni olórí ibú sọ̀rọ̀ ìyáwó èrè oníkàtàbákà mẹ́fà wọ́n sì ń gbọ́ ẹ sọ̀rọ̀ sókè. ṣé mi ò fọgbọ́n gbìjẹ mò ń gbèjà Sunday Igboho ni tí wọ́n nìyẹn mo orí ìyá kẹsẹ̀tì olómi ni mo láyà orí ni ọ̀rẹ́ rù ni orí pé mo láyà ni àyà ó wà ń bẹ̀ ìyá kẹsẹ̀tì mo ní àyà kò ní nìkan sọ fún ẹ olóṣì onímúkúndù onímú bí ọṣẹ ìyàwó onímú bí mú kùndí sọ̀rọ̀ sókè. èmi iṣẹ́ ẹbú ẹbú mò ń gbìjà ẹ̀ lọ́kú. ààrẹ àwọn wèrè méjì àwọn wèrè méjì àwọn wèrè méjì ló. mi àwọn eh, wèrè méjì àwọn wèrè méjì. Hmm. bọ́sà kò búra ìyá kẹsẹ̀tì búra òkúkú bímọ ìyá kẹsẹ̀tì onímúkúndù onímú bí òbò màálù òkúkú bímọ <laughs> àwọn ọmọ ẹ kéèyàn má fìdí bímọ nìkan kọ́ ni kéèyàn ò bímọ tó bá bímọ gidi tí wọ́n ń tọ́jú ẹ̀ ní òní máa ṣòṣì lórí íńtánẹ́ẹ̀tì onímú bí ọṣẹ ìyàwó wá fi ayé ẹ̀ búra ibi tí n bá ti bú ẹ kó wá búra ẹ̀ jáde olóṣì aṣòṣì má mọ̀ sọ̀rọ̀ sókè àṣírí ìyá ẹ̀ tu olórí burúkú. boyfriend. Eh. ìyá yìí dẹ̀ fẹ́ tẹ́ ìyá yìí dẹ̀ fẹ́ tẹ́. ìyá kẹsẹ̀tì àti ọmọ bàtálá agbẹ́lẹ́dẹ̀ èmi gbọ́ ọkọ mi wọ̀lú òyìnbó èmi ò ní dìbọ́ǹkì ẹ̀ àwọn tó sọ sítórì yẹn fún yín ẹ lọ bi wọ́n dáadáa wọ́n máa ṣàlàyé fún yín dáadáa pé kò tẹ́ ní máa ṣàlàyé fún yín èmi ò ní dìbọ́ǹkì ẹ̀ o àmọ́ èmi ẹ̀ṣẹ̀ wọ̀lú òyìnbó ni ọkọ tèmi ti ń wọ̀lú òyìnbó ti pẹ́ tẹ́bá wá ni mo fọwọ́ ro kó orí íńtánẹ́ẹ̀tì lèmi ti máa ń sọ ìgbà tí Lizzy Anjorin tẹ́ ẹ̀ ń ṣorí burúkú pẹ̀lú Lizzy Anjorin mo sọ fún jẹ́ pé tó bá wà ní sẹ́ta tó máa fowó ra oko máa fowó ra ni i am not here to debunk it To tó ìmẹ́sẹ̀ wọ̀lú òyìnbó ni ọkọ tèmi ti ń travel nísìn àwa ìlú òyìnbó kẹ̀ ìyá kẹsẹ̀tì wọn ò sọ fún ẹ dáadáa ni ibi tí ayé civilized dé nísìn ẹ̀yin tẹ́ bá ń gbọ́ mi if you are a single mother don't say you are a single mother if you have the money buy use your money to buy what you want tó bá ní owó lọ́wọ́ kọ́ ilé fún Lizzy Anjorin ṣe pé ń gbádùn ni ó mú ọkùnrin ni tó wù ú fowó ra anything anything ra ẹ̀bùn ó dà ókè wọn ni mo fowó roko ọkọ mi mọ̀ yàn án tẹ̀ dáadáa pé má sọ̀rọ̀ ẹ̀ ọkọ mi àgùntàṣọ lò ó mọ̀ yàn án rún èmi dẹ̀ láìkí pọ́nrán o ìyá Cassette tẹ́ ẹ̀ bá mọ̀ mo fẹ́ràn oko bíi ah! ìyá Cassette mo lè má jẹun láti èní di ìjọ mẹ́rin bóyá ẹ mọ̀ àwọn tí wọ́n sọ sórí mi fún yín wọn ò sọ fún yín dáadáa mo láìkí pọ́nrọ́ ah! ọkọ mi náà mọ̀ irú ọkùnrin tó bá tó ń satisfy èèyàn bẹ́ẹ̀ tó ń rún mi dáadáa tó ń tẹ̀ mí tó ah! ọkọ mi ò yé yé ìyá kẹsẹ̀tì ìyá kẹsẹ̀tì wo kíní ìyá kẹsẹ̀tì orí ni orí ni ìyá kẹsẹ̀tì tẹ bá ní èmi ò rí sí tí wọ́n ń deny anything ni o tẹ bá ní mo fowó ra oko mo rí nǹkan tó wù mí ni mo fowó rà owó tí mo ohun tó wù mí ni mo fowó mi rà ohun tó wù mí ni mo fowó mi jẹ tẹ́yìn bá lówó tí ẹ lọ fi ra kúlíkúlí ìyá kẹsẹ̀tì ẹ̀yìn ní owó tí yín kẹsẹ̀tì lẹ fi ń rà dẹ́tà lẹ fi ń rà ìyá kẹsẹ̀tì èmi fẹ́ràn pọ́nrán wà láìta ṣé pé máa ń sọ fún yín ẹ pé mi mọ̀ pé ọjọ́ ìní ìmọ̀ wáyé mi ò mọ̀ pé ìyá kẹsẹ̀tì máa ṣe ọjọ́ ìní ìmọ̀ wáyé tí máa sọ fún yín pé mi fẹ́ràn pọ́nrán o mo lè má jẹun ìyá kẹsẹ̀ ti ẹ̀ mọ̀ ni wọn ò sọ fún yín dáadáa mo lè má jẹun ní ọ̀sẹ̀ kan àmọ́ kínní yìí ah! rírun yìí yéè yéè yéè yéè yéè ìyá kẹsẹ̀ ti ah! oh! ìyá kẹsẹ̀ ti mo fẹ́ràn pọnrán ìyá ìyá kẹsẹ̀ ti wọ́n sọ fún yín ni ah! ọkọ mi olówó rí mi àdìsá yéè yéè yéè alẹ́ yìí máa le máa ń ọkọ mi ní èní. Ah, ní ni yákẹ́sẹ̀tì máa ń rún ọkọ mi tó bá pẹ́ yín náà rún ọkọ yín ni ọkọ yín bàbá yètè kú torí pé ẹ̀gbà kọ́kọ́ yín rún yín dáadáa ni rírun ló láyé so ìyá kẹsẹ̀tì you think I will come to the world with all this yé ibi tí mo jókòó sí ẹ lè rí mi dáadáa mo ń gbàwẹ̀ lóòótọ́ àmọ́ lórí burúkú nìyá yìí ìyá kẹsẹ̀tì fi hàn ẹ́ dáadáa lè bá rí mi dáadáa ìyá tí n bá gbé adúwẹ̀ ẹrù yìí wá sáyé tí mi wá jẹ́ kó rùn dáadáa kó tẹ̀ kó jí kó jí kó jí kó tẹ̀ kó rùn dáadáa you think ọlọ́run will not ask me ṣé o bẹ́ẹ̀ lọ́run ò ní bí mi o pé ibi tí mo jókòó sí gan ibi yóò gbà mí ibi yóò ń ra mi ìyá kẹsẹ̀ tì kí n wá sáyé pẹ̀lú gbogbo eléyìí kí n wá ṣàwọn ẹ̀ kí n tún wá rù padà sọ́hùn ìyá kẹsẹ̀ tì kò ní dáa fún yín ọlọ́run á bínú èmi fẹ́ràn pọ́nrán mo fẹ́ràn ohun irun mo fẹ́ràn ohun jíjìn kó jì mí kó tẹ̀ mí kó rún mi dáadáa kó tẹ̀ mí dòó wọn ò tí fi píṣọ ọkọ mi hàn yín ó ga ó sì gbọnlẹ̀ ó fine ó mọ̀yàn ọrún tọkọ mi bá rún mi báyìí mi ò ń lọ bí iṣẹ́jọ́ méjì o ah! ìyá Kẹsẹ́tì tí n bá rí owó ìyá Kẹsẹ́tì ẹbí ẹ̀ mọ̀ tí n bá rí owó gidi kọ̀rẹ́ẹ̀tì owó kí n tó lè fi ra anything ọkọ mi ni máa gbé fún o ah, ọkọ mi ń ṣiṣẹ́ ọkọ mi stop stop disturbing the tweet eh, eh, ẹ gbádùn ní tweet wo ni ọkọ mi ló máa ọkọ mi máa ah yẹ kí n ṣe tì ẹ ti fa wèrè lọ́yàn ẹ ti fa wèrè ní nípù ah ọkọ mi o ó dẹ̀ ó dẹ̀ ṣèkan mọ́jú yìí àmọ́ o kò sí wàhálà before sàrì àtúnṣe mi yẹ kí n ṣe tì ẹyin orí ni yé yé yé yé yé yẹ kí n ṣe tì aláyà gbígbẹ aláyà gbígbẹ bí omi tálámù ìyá kẹsẹ tàlẹyàwó àwọn àbí omi tán lámù ìyá kẹsẹ tí onípa kọ ní gimú ìyá kẹsẹ tí onípa kọ lábẹ ìyá kẹsẹ tí ìyá kẹsẹ tí wá eléri ibú ìyá kẹsẹ tí wá ìyá òfò ìyá àdánù ìyá òfò ìyá àdánù o ẹ wá fún yorùbá wì tí máa yẹ ní tí máa yẹ ní o tí máa bàjẹ́ ní tí máa bàjẹ́ ní tí máa yẹ ní fọwọ́rọ́kọ́ yẹn gan ni mo fẹ́ gbọ́ yákèsẹ́ ti òwò ẹ̀yin náà ti ẹ̀ ẹ má ẹ̀yin náà ń wò mí ẹ bẹ̀rù ọlọ́run ọlọ́run ká bẹ̀rù òun praise the lord hallelujah yákèsẹ́ ti ọlọ́run ká bẹ̀rù òun ẹ bẹ̀rù ọlọ́run ẹ bẹ̀rù ọlọ́run ọba wáì kí wọ́n gbádùn eléwà sáyé kí wọ́n fi ṣahun èmi ò kí ń ṣahun ọlọ́run fún mi lọ́fẹ̀ẹ́ lọ́fẹ̀ẹ́ ní ìgbàlà lọ́fẹ̀ẹ́ ọkọ mi mo fowó roko. Oh. Ìyá Cassette ẹ rọ́rọ̀ sọ ẹ rọ́rọ̀ so. definitely my husband is giving me what I want and I will give him what he wants ọkọ mi mọ̀ mi tẹ̀ èmi náà dẹ̀ lówó lọ́wọ́ bẹ́ẹ̀ ṣe claim o bẹ́ẹ̀ ṣe claim àmì èmi kì di dìbọ́ǹkì ọ̀rọ̀ Ìyá Cassette bẹ́ẹ̀ ṣe claim ọkọ mi mọ̀ te dada, o ó ah. mí ọkọ mi ń rùn yàn. Ah! ìkọ́ni sọ pé ó máa gbé fọ́tò ọkọ mi jáde mo ti ń retí láti jọ yìí ẹ ti ẹ̀ gbé fọ́tò ẹ̀ jáde ó tó gẹ́ ẹ gbé fọ́tò ẹ̀ jáde mo fẹ́ máa post ẹ̀ mo fẹ́ máa celebrate ẹ̀ ẹ bá mi gbé fọ́tò ọkọ mi jáde ẹ̀ gbé jáde mo fẹ́ máa celebrate ẹ̀ ó máa ń tijú gan máa wà camera shy ẹ gbé fọ́tò ẹ̀ jáde wà láì tà láì súnmọ́ bí láì làṣíláwà tí n bá gbé fọ́tò ọkọ mi jáde láàrin one hour tí kò bá ní one thousand like kẹ́ni mo kù díẹ̀ very handsome guy ìyá Kezzetti èmi ò kí ń go fún èmi ò kí ń go for she pay number one mi ngófẹ́ tó bá ní kùn tó bá ní kùn ò lè rún mi dáadáa torí mo ga mi ngófẹ́ tó bá kúrú ọlọ́run wá yan ọkọ tèmi fún mi ó gùn ó san mọ́ngán ó san ogun ìyá Kezzetti style wo lẹ fẹ́ hanging monkey shadow ṣé monkey shadow lẹ fẹ́ ọ̀bọ style gbé fún style ìyá Kezzetti ọkọ mi ó máa ń kò tẹ̀lé irun yín ná torí abẹ́yìn àti funfun hmm, lọ́kọ̀ọ́ akọ mi ò lè ra irọ́ kò kí ń jẹ́rú iṣẹ́ bẹ̀ yẹn and again ẹ ẹ ṣe jọ́mjọ́m ẹ dàbí ẹran tí wọ́n ti sá lóòrùn tó ti gbẹ ẹ dàbí ẹran yíyan ẹ dàbí ẹran yíyan ìyá kẹsẹ̀ ti ẹ dàbí ẹran tó ti yan. They said they will bring my husband picture out bring it out tí n bá gbé jáde tí obìnrin mi tó bá wo picture kọ mi tí bàbá masturbate ẹlẹ́mi kọ́. YouTube nu báìbù lọ́kọ mi ó fún ìbàjẹ́ tó bá ní mo wá fowó rà ah, definitely mo mọ̀ nǹkan fowó rà nìyẹn o <laughs> yorùbá kì í ti kó fún wọn mo mọ̀ nǹkan fowó rà nìyẹn o ẹ̀gbọ́n yẹn mú kó èkì ń gbà yín náà nìyẹn kó èkì kíní kan èmi ìyá kẹsẹ̀ tí wá yẹ́yìn yẹn tún wá dúró náà mo padà bọ̀ lórí tọkọ mi yẹn o ah, ọkọ mi àdìsá olówó orí ni ah, bàbá yìí yéé ẹ̀kẹ́sẹ̀tì ó ti fa wèrè lọ́yàn ó ti fa wèrè lọ́yàn àwa bàbá yìí máa ṣiṣẹ́ lálẹ́ yìí bó fẹ́ mú kó máa ṣiṣẹ́ <laughs> ó fẹ́ gbọ́ lẹ́ẹ̀ni mi lọ síbi iṣẹ́ o ó yẹ kí n lọ síbi iṣẹ́ ni bẹ́ẹ̀ kó tó ti ṣe ìyákẹ́sẹ̀tì mi lọ síbi iṣẹ́ lẹ́ẹ̀ni o mo fẹ́ lọ pọ́n everything everything mo fẹ́ lọ pọ́n everything máa pọ́n tó yẹ pé ṣàkìyẹn bóyá máa sún kì kó tó di kó dé ni ọkọ mi tó dé ṣàkìyẹn máa ti lọ bọ́ lómi gbóná àdẹ̀wò anú àwẹ̀ ìyá kìí ṣe ẹ ṣe ṣe kínní yìí lẹ́yìn àwẹ̀ àbíkáwẹ̀ tó dé kí wọ́n á describe ẹ̀ fún yín àwọn ṣàkéńté máa bọ̀ lómi gbóná wàá ti bọ̀ lómi gbóná àti súnkì make i do give away i been do, doing give away láti láti ìjọ wo náà a tún ti rá ninety thousand lẹ́nu ojoojúmọ́ là ń ha wo a tún ninety thousand lẹ́nu ṣàkí yẹn máa ti sún àti súnkì ọkọ mi tó dé ọkọ mi after before sàrí lẹ́nu ó máa ṣẹ́ngẹ́mẹ́ngẹ́ ìyá Gazette yín máa ìyá Gazette ẹ fẹ́ kú irú Queen Mọ́mọ́ irú ṣàkíwọ́ ṣàkíwọ́ lọ́kùnrin máa ń jẹ ah ó dùn mí àwọ̀ anú àwẹ̀ ìyá Gazette àwọn ìgbín ìgbín aláwẹ́ ìgbín onírun àwọn géètì àwọn ẹnu ọ̀nà yẹn a ti máa ro oko ẹ̀ a scrape gbogbo oko yẹn inú àwẹ̀ la Ramadan wa ń ta ìyá Gazette lẹ́yìn ìfúnkan parí ẹ̀ lẹ́yìn Ramadan mo ti máa ṣe sófin yín bẹ́ẹ̀ máa ṣe sóyìí títí tí Máyọ̀wá máa fi parí màá tó máa ṣe sófin lẹ́yìn Ramadan tí yín máa bàjẹ́ mọ́ mi lọ́wọ́ ni èmi oníṣẹ́ àwọn ọmọ tó lójú tì ẹ̀yin náà sọ ẹlọ́mọ gáràjì ni mi, ẹ wá fẹ́ ta sọmọ gáràjì ìyá òfò bóyá bọ́tà fún ìyàwó ìyàwó kúnlẹ̀ pọ́lì nígbà yẹn náà nìyẹn bóyá bọ́tà fún ìyàwó kúnlẹ̀ pọ́lì nígbà yẹn náà ni ọmọ ọlọ́run tó bọ́tà fún ó ń lo òun ìyá wọn ṣépè fún yín ni wọn ò sọ fún yín pé íńtánẹ́ẹ̀tì ò kì í ṣe bí tẹ́gbẹ́ máa jókòó máa control everybody ayé ń ṣe ni ṣé ẹ̀ ń ṣeré ni àbí ẹ̀ ń

jáde káàkiri lẹ́lẹ̀ tó ń wọ́n mẹ́mu sí ààyè tí ò rí gbà àti iṣẹ́ tí ò rí ṣe níbẹ̀ ló fà. ó ṣe lórí ọjà ọ̀kadà ọlọ́kadà ló ń gbé kiri. Hmm. wọ́n dẹ̀ lé mú òórí mú ni ìbá ti lójó fi wọ̀lú èkó lò sí ọmọ ọmọ ìyàwó ìyàwó olè. ìyá kẹsẹ̀tì ẹlọ́kọ̀ mi lọ jí ọ̀kadà wọ́n lé wọn ò rí mú ni ìyá orí ti bàjẹ́ ẹ̀ ìyá Cassette a gbọ́ nípa tiyín náà ẹ pé mi ò dìbọn kẹ́sìn ìyá Cassette ọmọ ẹ̀yọ̀ kan tẹ́ ẹbí talẹ̀ ẹbí fún àlè yín ló lu ọkọ yín pa o ìyá Cassette àwọn tí wọ́n mọ fámìlì yín nìlọrin wọ́n sọ fún wa wọ́n ní àlè yín àlè tẹ́ ẹ gbé wálé wọ́n lọ lu ọkọ yín pa ìyá Cassette ẹ bọ́tà wá dìbọn kí ẹ o bàbá sálù bàbá sálù ẹlẹ́yìn Ọbaṣádù ti ń kọ ẹ̀yìn wọ́n lòun ló lu ọkọ yín pa o ìyá kẹsẹ́ẹ̀tì àwa náà gbọ́ sórí yín o mi ìpẹ́rẹ́ mọ́ ìyá kẹsẹ́ẹ̀tì àlè wọn tí wọ́n gbé wá láti láti inú oko inú oko láti bá ìyá kẹsẹ́ẹ̀tì sùn ọkọ wọn wá ń bọ̀ àlè wá rí pé bàbá kẹsẹ́ẹ̀tì ló ń bọ̀ yìí o kí la máa ṣe ìyá kẹsẹ́ẹ̀tì wá bàbá kẹsẹ́ẹ̀tì ní ẹsẹ̀ mú àlè wá fọ́ pákà ẹ̀yìn ó fọwọ́ bàbá kẹsẹ̀tì lórí ìyá kẹsẹ̀tì kọ́ máa sàkọ́ máa ń debunk it àlè ló lu ọkọ yín pa ẹ lè debunk ẹ òun làwọn ọmọ yín ni wọ́n ṣe dismọ́dà yín kí ni wọ́n máa pè dismọ́dà àbí disown àbí disìyá kẹsẹ̀tì yín làwọn ọmọ yín ṣe sọ fún yín pé ẹ gbọ́dọ̀ fi orúkọ àwọn wọn ò gbọ́dọ̀ fi orúkọ àwọn pè yín mọ́ ìyá kẹsẹ̀tì torí pé àlè yín ló lu bàbá ọmọ yín pa lọmọ yìí sọ fún yín pé ẹ gbọ́dọ̀ jẹ́ orúkọ òun bíbù nídìí ilé ọkọ yín ẹ jẹ́ orúkọ àwọn ilé ọkọ yín ẹ dẹ̀ lè pé ọ̀dẹ̀ lè fi orúkọ ọmọ yín pè yín lẹ́ṣẹ̀ bí kẹsẹ́ẹ̀tì ìtàn yín ò ṣe náà wò bí aṣọ o ìyá kẹsẹ́ẹ̀tì ìtàn yín ẹ wá dìbọn pé bàbá sáálù bàbá sáálù kọ́ ló lu ọkọ yín pa pákà ẹ̀yìn ló fọmọ ọkọ yín lórí ìyá kẹsẹ́ẹ̀tì pákà ẹ̀yìn òní wọ́n fọmọ ọkọ yín lórí ṣebí Ìlọrin lẹ ń kílèmù ẹ ẹ rántí pé ìgbónà lèmi ni ẹ ẹ mọ̀ pé mo lè mọ̀ tán yín ni mo mọ̀ tán yín ẹ̀yin náà gbọ́ sórí yẹn bó ṣe jáde mi ò ń parọ́ bẹ́ẹ̀ ni ẹ ṣeun ṣẹtiri ìyá kẹsẹ àtàwọn tó mọ ni o bàásálù bàásálù ló lu ọkọ yín pa ẹ wá di bọǹkì ẹ bàásálù ló lu ọkọ yín pa pákẹ ẹ̀yìn náà fọwọ́ kọ yín lórí ẹlọkọ mi ń jalè èmi ò di bọǹkì èmi ò ń di ẹlọgbàkadà ṣé kò gbé máa rí wa ọkọ mi gbọ́ orí ìyá yìí ti yí o ìyá yìí ti ní dementia ó lọ́kọ̀ mi gbé ọ̀kadà ó ní wọ́n wá ń le wọ́n wá ń le wọn ò rí mú wá sá lọ sílùú òyìnbó ṣe pé ìyá yìí ti ní dementia ṣé máa ń fi ẹsẹ̀ sá lọ sílùú <laughs> ìyá kẹsẹ̀ ti ayé yìí ti bàjẹ́ last last ayé yìí padà bàjẹ́ o ìyá kẹsẹ̀ ti o ó ní wọ́n lé ọkọ mi ẹjọ́ torí ọlọ́run ọba ẹ̀yin tẹ́ bá fẹ́ travel lọ sílùú òyìnbó tí ẹ bá rí owó tó máa fi travel lọ sílùú òyìnbó ẹ lọ jí ọ̀kadà gbé tó bá ti wá ń lé yín gbẹngbẹngbẹng ẹ kàn sáré wọ̀ lóyìnbó ni ó kì í yakisẹ́ ti tì yín ìyá padà ya wèrè sórí íńtánẹ́ẹ̀tì ibi tẹ́ ẹ wá yẹn ti kàbùkù ọ̀dọ̀ yorùbá wuyè kọ́ ló yẹ kẹ́ wà wọ́n ń lé ọkọ mi lọ no ẹjẹ́ agbọ́n ti yakisẹ́ ti ó ní wọ́n ń lé ọkọ lọ jí ọ̀kadà wọ́n wá ń lé lọ wọn wá rí mú ó wá sáwọ ìlú òyìnbó wá ìtẹ̀yẹ̀ rẹ̀ kí táwọn èèyàn wá rẹ́rìn sọ́rọ̀ yìí wá fọ́ọ̀nì ni sọ́rọ̀ yìí fọ́ọ̀nì ni sọ́rọ̀ tí akíntẹ́ ti sọ fọ́ọ̀nì ni oníkálukú wàhálà yìí tẹ́ ń bèrè lọ́mi pé yorùbá wù bá mo ṣe lè rí físà ẹ má wá físà mọ́ o yorùbá wù bá mo ṣe lè travel out bá mo ṣe lè jápa ẹ má wá físà mọ́ ẹ má wéṣì owó yín ẹ lọ gbé ọ̀kadà tó bá ti wá ń lé yín lọ <laughs> ẹ kàn máa sáré wọ London ni ìyá kẹsẹ̀ ti padà ya wèrè ìyá kẹsẹ̀ ti padà sínwín ìyá <laughs> abẹ́gbẹ̀rọ̀ wọ́n lè lọ wọ́n wá rí mú ó wá sáré wọ̀lú èbó ìyá kẹsẹ̀ ti eléri ibú nìyí ìyá kẹsẹ̀ eléri ibú ni ọ́ ọ̀ bá ti má dọ́dọ̀ mi ìyá kẹsẹ̀ eléri ibú ni ọ́ eléri ibú awáyé mọ̀ jẹ̀ nìkan ní sábọ́kà òfò ìyá kẹsẹ̀ tàlẹ́ bàbá sáálù alẹ́ bàbá sáálù ní alẹ́ bàbá sáálù mọ́tò ti yẹ̀ǹda kọ́lé ilé bàbá ní mọ̀ bá dákọ́lé bàbá wàhálà ọ̀ sálọ ni ní mọ̀ bá dákọ́lé bàbá bá ọ sá lọ nìyá kẹsẹ̀ ìtàlẹ̀ bàbá sálù bàbá sálù ló lu ọkọ rẹ pa bàbá sálù ló fọ́ gàgà ẹ̀yìn mọ́kọ rẹ lórí eléri ibú ni ọ́ bọ́ọ̀ wí mo fowó roko onímọ̀ ọ̀fẹ́ ni mo fowó rà onímọ̀ ọ̀fẹ́ ni mo fowó rà ọkọ mi mọ̀ yàn Ah, ọkọ mi ń rún yàn ah! <laughs> ìyá kẹsẹ̀ tí wọ́n náà wọ ọmọ wo nǹkan ẹrù yìí pa ọ́ mo tún pààkì ẹ̀ lélẹ́ ìyá kẹsẹ̀ tí mo ti bá tú kalẹ̀ ìyá Kẹsẹ̀tì ti má tún kinní ìkalẹ̀ ìyá Kẹsẹ̀tì ẹrù yìí pọ̀ tí má tí má ju nǹkan kalẹ̀ ìyá Kẹsẹ̀tì ò rí ni <laughs> ìyá Kẹsẹ̀tì má ju ẹrù yìí kalẹ̀ tí n bá ẹrù yìí kalẹ̀ nínú pọ́líbàgì mo páàkì ẹ̀ ni bóyá wàá mo kó sínú pọ́líbàgì ni mo páàkì ẹ̀ ni tí n bá tí n bá tú kalẹ̀ wàá rò bí aṣọ pàìtì mo ti dé ni ìyá Kẹsẹ̀tì tí n bá tú kalẹ̀ wàá rò aṣọ pàìtì ni mo ti dé ni ṣé ọkùnrin kan máa wá rírú eléyìí kò ní dúró tì í ẹ́ kì í ṣe wájú nìkan ó tún pọ̀ lẹ́yìn o aláì ìyá kì í ṣe wájú nìkan o ẹ̀yin tẹ́ ẹgbà lọ́wọ́ ẹ̀ka rẹ̀ yìí bàjẹ́ lọ́sàn-án yìí ó tún pọ̀ lẹ́yìn o ìyá bèèrè ọ̀rọ̀ tó rí mi ní United Nations wọ́n sọ fún ẹ ó pọ̀ wájú bákà wà ṣẹ́sì náà gbẹ̀yìn ìyá sí ẹ máa yẹ̀ sí mi lọ́wọ́ ni olómi ń gbèjà Sunday Igboho mò ń gbèjà ẹ̀ ni mò ń gbèjà à nígbà kẹ́ kí lẹ fẹ́ pa fún ṣé Sunday Igboho ò ní ìyá ni kí lẹ fẹ́ ba tiẹ̀ jẹ́ fún ìkà wo wọn lẹ̀ Yorùbá ìyá Kẹsẹtọ ọmọ fúlàní onímú bí àdémú fúlàní onímú kùndù bí ọṣẹ ìyàwó tí ẹ máa rún mọ́ mi lọ́wọ́ ni sọ̀rọ̀ sókè wèrè sọ̀rọ̀ sókè wèrè. ìyàwó olè. ìyàwó olè aláwọ̀ lẹ́pọ̀ tẹ́ bá rí stop ṣe bẹ́ẹ̀ kì í ṣe kékeré gbogbo àwọn ẹni tó dẹ̀ ń bú ìwọ́jú ẹ lọ. Hmm. ìwé mi ò ti ọtí kékeré arúgbó ti kékeré yìí ẹ. Eh. ìyá Kẹsẹtọ ayé ni ó máa ṣí èrè ni àwọn òwe lójú ẹ lọ èmi lu ara mi dáadáa ni i'm over fifty years bó ṣe ń wò mí bó ṣe ń wò mí mo lu ara mi dáadáa ni i'm over fifty àwọn ò kí ń jẹ níbi jẹ́ńbí jẹ́ńbí ẹyọ kan táwọn bá mú ọkùnrin ẹyọ kan táwọn bá mú a máa run ni a máa tẹ́ ni jẹ́ kí n kí oríkì ilé bàbá mi fún ẹ ìyá kẹsẹ̀tì èmi lọ́mọ òmọ́mọ èmi lọ́mọ òkọjú síbi tó ti ń lọ ọmọ òkẹyìn síbi tó ti ń bọ̀ èmi lọ́mọ amọ́mọ ọlọ́kọ tòun tó góòdì ẹ̀ Ilé baba tèmi tó bá lọ sílé ọkọ wọn máa ń mú ògo wa fún wa dání ni ilé baba tèmi wọn máa ń bá wa ṣe kíní yẹn wọn máa ṣùkún tó báyìí ni ọkùnrin tó bá wọ inú ẹ ọkùnrin tó bá wọ inú ẹ á máa síkì báyìí ni wọn sì máa ń kì wá lọ bèrè oríkì ilé bàbá mi dáadáa ọmọ mọmọ lọkọ tòun go gó díẹ̀ wọn tó bá fẹ́ ìyàwó nílé bàbá mi kíyàwó ẹ wọ ninety years tó bá sì ń bá sùn fẹ́jì ló sì ń bá sùn làwọn ṣe ní oríkì Eh, eh, àti inu inu inú ati inú tírẹ̀nì ló máa inu inu ah, àti sọ̀rọ̀ inú kò tí ì débi inú tírẹ̀nì mò ń mẹ́yẹ bọ̀ lápò ni. Ìyá Kẹsẹ̀tì àwọn èèyàn tí ń fẹ́ràn ilé pèpè inú tírẹ̀nì ló máa kú sí àwa ah, ti débi inú tírẹ̀nì mò ń mú ẹyẹ bọ̀ lápò ni ẹ lọ kó sínú ara yín kẹ́ẹ́dì gàṣáp ninety nine times ninety nine yóò lè gbé mi sáré. Ìyá Kẹsẹ̀tì ọmọ òmọmọ ọlọ́kọ tòun tó gún díẹ̀ lèmi tí n bá sílé ọkọ ni ẹ̀yin ò tẹ̀lé fọkọ tẹ̀mí máa fẹ́ ẹ̀ lè lọ́kọ gidi irú ọmọ bàtálá olójú òwìwí ọmọ bàbá jẹ́lẹ́dẹ̀ ṣùgbọ́n kò sí ilé ọkọ tó bá pò dáa fún ni àfowó náà àfowó ra ọkọ ni wo ìfìyà ìfìyà ẹ ó ẹ̀ṣẹ̀ bímọ tó bá ẹ̀ṣẹ̀ bímọ ẹ̀yin tẹ̀yẹ̀ bí first born fẹ́ kinní kan yẹn after after the after the Ramadan mama kọ́ yín don't let your puna slack To bá bímọ màá kọ́ ẹ bóyá máa ń ṣe tó yẹ pé ṣàkí ẹ ó máa tíkì báyìí ni má má fààyè gbà kípù náà kó síláàkì o sọ pé èrí lè wo bòmíì yákẹsẹ̀ tì ìdílé tiwa ọmọ òmọmọ lọ́kọ tòun tògó díẹ̀ ni tá a bá ń lọ máa ń fún wa lógo sídìí wa ògo ògo náà bá gbèrè nímọ̀ sọ ìyá kẹsẹ̀ tì lọ́ọ̀ bá gbèrè nímọ̀ sọ kọ́kàn sáwọn àwọn èèyàn mi wọ́n sọ fún ẹni mọ́jọ́gòó wọ́n sọ fún ọ onímọ̀jọ̀gọ́ ọmọ òmọ́mọ́ ọlọ́kọ tòun tó gó díẹ̀ làwa ilé bàbá tàwa wọ́n tún máa ń kí àwọn àwọn tún máa ń kí àwọn bàbá wa pé ọmọ aríkèyàn gbọ́ngàn ike tiwọn kì í ṣe kéèbú ikí ẹ̀yẹ ni àwa lọmọ ní kí àmúṣẹ̀yẹ <laughs> yákèjá ti sọ̀rọ̀ sókè sọ̀rọ̀ sókè eléríbú eléríbú sọ̀rọ̀ sókè wèrè ó ti tẹ́ yákèjá ti èmi ojú àwọn tó ń bù sáwọn ìwé lórí bú. àwọn ìkẹrẹ tó tó look older than her age. ẹni tí mo ṣe tí wọ́n ti fi báàbù kò ah! lè dúró lẹ́gbẹ̀ẹ́ mi. ẹ gbà mí o ìyá kẹsẹ ti ní mi lè dúró lẹ́gbẹ̀ẹ́ o. ìyá kẹsẹ ti lè mi ò lè dúró lẹ́gbẹ̀ẹ́ o ìyá kẹsẹ aláyà pẹlẹbẹ ìyá kẹsẹ ti aláyà pẹlẹbẹ bàásálù ti fa ọmú rẹ ọmú rẹ ti gbẹ bàásálù bàásálù ti fa ọmú rẹ ọmú rẹ ti gbẹ ìyá kẹsẹ ti aláyà pẹlẹbẹ aláyà gbígbẹ aláyà wàwà bí omi tó lámù aláyà gbígbẹ bí ìgbẹkẹrẹ yàbá ìyá kẹsẹẹtì ìyá kẹsẹẹtì mọ tẹ ìyá kẹsẹẹtì mọ mọ tẹ mọ déwájú tèmi ìyá kẹsẹẹtì ẹlẹgungun lábẹ àwọn dùn mí ramadan wà ń ta màmá sọ̀rọ̀ ọba yìí wọn lè mọ pọ mọ gbogbo lèmi ìyá kẹsẹẹtì ẹlẹgungun lábẹ ẹlẹgungun lójú tó fẹ́ wọn bá bí obìnrin ṣe rí tó bá ti wo bí ojú ẹ̀ báyìí tẹ́gungun bá ti yọ síbẹ̀ bí ojú ìyá kẹsẹẹtì tẹ́gungun bá ti yọ síbẹ̀ ọkùnrin bọ́bá mo bá gbẹ̀bìrín ṣe rí wo ojú ìyá kẹsẹ̀tì ó pé bíbí yẹn egungun ló yọ síbẹ̀ bí abẹ́ ìyá kẹsẹ̀tì ṣe rí nìyẹn eléegungun lábẹ́ eighty sixty five years olórí ibú àwọn màámi tó sixty five years ní nàìjíríà àwájọ ń lọ pati ní tọ́jọ́ ń ṣe fàájì ìwọ àti ìyá sábọ̀dù lẹ́gbẹ́ orí ìyá sábọ̀dù sixty five years ó wá fún wọn low court ìyá tí èrò yàn ó fún wọn low court ẹ̀ ní sixty five years ìyá ayọ̀ mọ́gàjì orí wọn ni wọ́n ti wọ seventy lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó sixty five years ó sọ̀rọ̀ ẹ̀ dìyà Iyake said, you must be stupid. Sixty-five years, wọ́n sọ̀rọ̀ ìdìyà àwọn tẹ̀bí o ti wọ 80 ni. Ìwọ tó gbọ́ bí ilẹ̀ Gálílì yìí Iyake Seti. Mo bí o ti wọ 80 ni, ó lẹ́mi ò lè dúró lẹ́gbẹ̀ẹ́. Eléyìí búmà ni ẹ̀, ó lọ bàbá àǹtí mi. <laughs> Àwọn àǹtí mi àbúrò ti àwọn àǹtí mi Ayọ̀ Mọ́gàjì. 65 70 ọgbọ́n yẹn ń gẹrun ni. Ló kọ̀ tó ayé ni wọ́n ń gẹ̀. Àwọn àtọ́pọ̀ ti ń fa nǹkan mọ́ra. Tí wọ́n sì ń rún nǹkan, tí wọ́n sì ń jẹ nǹkan, tí wọ́n sì ń gbẹ nǹkan ni. Ìwọ

wọ́n á lu tiẹ̀ bàjẹ́ ṣé Nnamdi náà pé ẹ ní kí n má fi wọn lẹ́sìn bẹ́tẹ̀ má fi wọn pa cruise a máa fi wọn pa cruise ọmọ bàtálá bàbá tí ẹ jí ẹlẹ́dẹ̀ gbé ni ní orí baálẹ̀ orílẹ̀ ni bàbá ẹ̀ ti jí ẹlẹ́dẹ̀ gbé ó dẹ̀ mú dáníjọ́ yẹn wà tọ́nà wẹ́dà sí lójú ló ṣe máa ń ṣe sí òdùmá ẹni kan bàtálá kó bọ̀ tàkú wá sọ pé gan ni mò ń pa kí ọmọ bàtálá kó bọ̀ tàkú wá ní ni mò ń pa bàbá ẹ̀ jí ẹlẹ́dẹ̀ gbé inú ṣọ́ọ̀ṣì ni wọ́n ti bá yẹ ẹ̀sùn ṣọ́ọ̀ṣì ṣọ́ọ̀ṣì yìí àwọn ramadan ee àwọn ẹni fọ ramadan ṣèkì ẹ ramadan ṣèkì ẹ a máa gbọ́ torí wọ́n wọ́n ń yẹ wọ́n ń yẹ àwọn bàtálá nínú ṣọ́ọ̀ṣì ìyá kẹsẹ̀ ti ń sọ̀rọ̀ ìyá kẹsẹ̀ onígi onígi lábẹ́ if you want to go for any obìnrin èmi náà ti di alájà kan <laughs> mo ti di èmi wọ́n fẹ́ ṣe wá àti nísìn if you want to fẹ́ obìnrin dáadáa kọ́kọ́ wo àyà ẹ̀ lẹ́yìn yẹn kó wá wo ojú ẹ̀ tó jẹ́ bá ti yọ yìí tó bá ti yọ egungun báyìí lójú ìyá kẹsẹ̀tì egungun ló máa wà lábẹ́ ìyá kẹsẹ̀tì sọ̀rọ̀ lórí ibú sọ̀rọ̀ lórí ibú. ok ẹ ṣe mà ẹ ṣe mà. ẹ gbẹnu sọ̀hún. ìyá kẹsẹ̀tì olódàbọ̀ alọ́ lámilámi náà máa rẹ̀ ní kò kí rábù ẹ̀ ìyá Kassette wà á lọ nílùú ẹja tó lọ tí òde sàlẹ̀ odò ni ó máa lọ lámilámi ni ó ti ń bú àwọn èèyàn lórí Facebook tèmi tó bú yìí ó ti kàgbá kò ìyá Kassette ó ti dààmú ó ti fòrò tiẹ̀ ti yẹ tiẹ̀ ti yẹ tiẹ̀ ti làbá ìyá Kassette tiẹ̀ ti padà rún èmi tó bú yìí wàláhì ọlọ́run máa kọjú sí ẹ bá jà ìyá Kassette téèyàn bá play Kassette ẹ lórí lórí péèjì ẹ̀ tó bá play voice message yẹn àgbákòadé bá page yẹn mo sọ̀rọ̀ pẹ̀lú àṣẹ ni tí wọ́n bá play cassette yẹn lórí page yẹn àgbákòadé bá page yẹn àṣẹ Elédùmarè mo fi sọ̀rọ̀ ta ló ń bá yín sọ ya cassette ta lẹni tó ń bá yín sọ ya cassette ẹ ti kó bá gbogbo tó ń gbé tó ń gbé sóyìn bí láìlẹ̀ sí láwà mo fọlọ́ọ̀bà mo fi búra fún yín màá wá fi olójú òwìwí ọmọ bàbá jẹ́lẹ́dẹ̀ máa fi sílẹ̀ máa fi ọlọ́rọ̀ ọ̀lẹ̀ máa gbá alápẹpẹ yín lójú ìyá kẹsẹ̀tì tell us tani bàbá sálù tani bàbá sálù ìyá kẹsẹ̀tì tell us báwo ni ọkọ yín ṣe kú ta ló lu ọkọ yín pa èmi ò jiyàn èmi fọwọ́ ra pọ́nrán ni o èmi lẹ́kì pọ́nrán o ah! ìyá kẹsẹ̀tì ṣe ń ṣeré nàbẹ́ ń ṣi èrè kí ni mo wá ṣe láyé mi ẹdún náà ìyá kẹsẹ̀tì ó dà ìpọ́nrin yín ò pé o bàbá mi fún mi lówó oúnjẹ ìyá mi fún mi lówó oúnjẹ mo wá fi ilé bàbá mi lẹ̀ mo fi ilé ìyá mi lẹ̀ mo lọ sílé ọkọ ṣé ọkọ yẹn mo lọ sílé bẹ́ẹ̀ lọ máa sùn síbẹ̀ ni mo lọ fa nǹkan mọ́ra ni ò tẹ́ẹ̀ bá mo yá kẹsẹ́ẹ̀tì ilé ọkọ tí mo lọ mo lọ bùn mo lọ fa nǹkan mọ́ra ni yá kẹsẹ́ẹ̀tì ah ṣẹ̀rí after after Ramadan má ṣàlàyé fún yín torí mo rí pé ẹ̀ jayé wàhálà ẹ̀ jayé wọ́n fi ń ṣe sàrà fún ọkọ yín ni fúlàní ni yín ẹ̀dẹ̀ mọ̀ pé ọmọ ọdún mẹ́jọ náà ti máa fi ń ṣe sàrà fún ọkọ wọ́n fi ń ṣe sàrà fún ọkọ yín gbogbo ẹ̀ la gbọ́ wọ́n wá ní ẹ̀ tó fi ń ṣe sàrà fún kò mọ̀ yàn tẹ̀ dáadáa lẹ́yìn yẹn ẹ mọ̀ pé ẹmọ tí ò ṣe kan rí èèyàn lè máa jàmàlà lórí ojúmọ́ ẹ wá lọ jírẹ̀ tì jẹ nínú oko bàásálù bẹ̀rẹ̀ sí ní irun yín má bí ewé níbi tó ti kọ ẹ̀yìn ìyá kẹsẹ̀ tì ẹ̀pẹ́ fúlàní nìyí tọmọ yorùbá bá ń sọ yóò máa dá sí i ibi tí wọ́n ti ń kọ ẹ̀yìn ni wọ́n lọ ohun yín mọ́ ìyá kẹsẹ́tì bàásálù ló ohun yín gbogbo ẹ̀ la gbọ́ wọ́n lọ́kọ yín wá yọ tó ọkọ yín ti ń gbọ́ pé bàásálù ti ń rùn yín ti pẹ́ kákẹ́yìn tí ọkọ yín tí bàbá sálù máa gbé báyìí orí ọkọ yín ló fọmọ́ ọkọ yín ò tètè kú wọ́n lẹ́yìn lẹ di ẹsẹ̀ ọkọ yín mú làwọn ọmọ yín ṣe sọ fún yín pé ẹ má jẹ orúkọ àwọn ọmọ àwọn ọmọ yín dì náàrùn wọ́n dì wọ́n yín ni wọ́n ní wọn ò gbà kí wọ́n pè yín kó forúkọ àwọn pè yín lẹ ṣe ń jẹ́ ìyá kẹsẹ́ẹ̀tì ẹ bímọ kì í pẹ́ ṣàbíamọ̀ ẹ bímọ àwọn pé bàṣálù ló pa bàbá ọmọ yín làwọn ọmọ yín sọ pé àwọn ò gbà kẹ ma jo, mo ti calm down wàhálà mo ti calm down lọ sọ pé àwọn ò gbà kẹ máa jó kọ àwọn ìyá kẹsẹ́ẹ̀tì ẹlẹ́ńlọ ẹ máa lọ lámilámi ni àlọ́ bojú wẹ̀yìn lẹ máa lọ ẹ lọ lámilámi ni àṣẹ Èdùmàrè ọlọ́gbọ́n tó ń gbàwẹ̀ níbi bíi mò ń gbàwẹ̀ o pẹ̀lú àwẹ̀ tí mò ń gbàwẹ̀ mo fi ń ṣépèlè yín ẹ máa lọ lámilámi ni ẹ sọ̀rọ̀ sókè. ìyá ẹ ọ̀dẹ̀ ìyá ẹ ìyá ẹ tí bọ́dà daniel ń bá sùn ọ̀dẹ̀ sọ̀rọ̀ sókè. so ẹ̀yin èèyàn jàre ẹ mm, má bínú ẹni tí n bá disappoint pẹ̀lú nǹkan tí mo ṣe yẹn ẹ má bínú. ẹ eléyìí ibú um, eléyìí ibú lẹ́tọ̀ n bá disappoint kan kíkọ́ ṣẹ́fẹ́ lórí ibú yìí ẹgbẹ́ mò ń sọ̀rọ̀ nísìn ṣe mọ̀ pé eléyìí bú yìí nísìn ó ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún tó ń bá disappoint ẹ lọ wò ó mo ń dárúkọ ẹ̀ nísìn bó ń sọ pé ẹ̀mẹ́ tó ń jẹ́ bẹ́ẹ̀ ọmọ bàtàlá tó bá ṣe ṣó four hours ní ṣó ẹ̀ ẹ lọ wò ó four washing ọlọ́run wa kí ni táwọn èèyàn fi ń bẹ̀ mí kí torí ọlọ́run for Ramadan sake for Allah sake for Allah's sake for Ramadan's sake ìyá Kessette money for Allah's sake àwọn èèyàn ìyá Kessette àwọn èèyàn ní for Allah's sake money for Ramadan's sake ìyá Kessette won't buy away. I'll turn tó ń for Allah's sake Money for Ramadan's sake I will leave you for now for Allah's sake I will leave you for now for Ramadan's sake ìyá Kessette tó bá tún jáde wá tó bá tún jáde wá yas keseti ah, it's okay labi kábíyèsí Ọlọ́run ìyá keseti aláwọn ọdẹ ń bẹ mí fún ìyá keseti ó ti tó for now wọn ló ti tó for now ìyá keseti ṣó ti ṣó ìyá keseti máa yó báyìí kò tí ì lè yó ẹ jẹ́ fún ìyá keseti jẹ́ kó yó dáadáa ìyá kẹsẹ̀ ẹ̀dá ẹjọ́ ọlọ́mọ èjì ẹ sábọ̀dù ẹ bá mi kọ́ síbẹ̀ kí ni èjì ẹ sábọ̀dù ẹ bá mi kọ́ síbẹ̀ ìyá sábọ̀dù ìyá aláṣàkẹ́ àbí kí lórúkọ wọn aláṣàbí wo ẹ sábọ̀dù ìwà àti ẹ sábọ̀dù ẹ máa jẹ́ of the same age look at that woman that pretty ìyá woman àwa sórí iṣẹ́ tó bá ń jó báyìí wò yá yẹn ó ṣe birthday gbogbo ayé ló celebrate aláṣàbí ìyá kẹsẹ̀ tí wọ́n ní kí n má bu ẹ mọ́ esther board isabella oyinkansola ayé gbọ́ kìkì sixty two ok sixty two lẹ esther board ìṣẹ́gi sixty two lẹ ya esther board ó ṣe birthday gbogbo ayé celebrate esther board she is well educated well learned she ìyá esther board wọ́n máa búyàn but she will put òótọ́ ọ̀rọ̀ bed. she campaigned for Tinubu then she said Bye bye bye ló ti jẹ́ kó lọ I even celebrated her mami aláṣà bíi sixty two God bless you ìjọ tí akẹ́sẹ̀ ti wà lórí íńtánẹ́ẹ̀tì kó um, kórí burúkú eh, dákẹ́ dákẹ́ jẹ́ ká bá yẹ ẹ̀ sọ̀rọ̀ náà olóṣù jẹ́ ká bá màmá ẹ̀ sọ̀rọ̀ thank you thank you mo ti fi akẹ́sẹ̀ ti sílẹ̀ mo kàn fẹ́ advice ẹ̀ ni fẹ́ advice akẹ́sẹ̀ ti ni aláṣàbí is sixty two years look at Alasha aláṣàbí ìyá ẹ̀ ṣe birthday àwọn ìyá gbọ́n kán àwọn oní tíátà àwọn tí òjò ní tíátà gbogbo ayé ló ń celebrate ìyá aláṣàbí people like ah ìyá yẹn sórí bó ṣe ras yẹn èmi láì kíyàn ras ọmọ ògbóró kí máa ń parọ́ ọmọ ògbóró kí máa ń ṣe àbòsí ìyá kẹsẹ̀ tó onísábàkà mẹ́ẹ̀ẹ́dógún look at your life you, say you are sixty five o mọ èjì ẹ o torí o mọ èjì ẹ torí o mọ bá certificate ẹ bàtọ́ lọ sílé ọkọ wọ́n ròyìn wọ́n ní first menstruation ẹ ọmọ ọdún mẹ́jọ ló ṣe ilé bàbá ẹ̀ ló ti ṣe second menstruation the next month ilé ọkọ ló ilé bàbá ẹ̀ ló ṣì wà wọ́n fà ẹ̀ lọ sí ilé ọkọ nítorí fúlàní ni ẹbẹ̀jẹ̀ máa ń fẹ́ ẹbẹ̀jẹ̀ máa ń fẹ́ ọkọ nìyẹn wọ́n fà ẹ̀ dé ilé ọkọ ẹ̀ yàkè sẹ́tì o ò mọ èjì ẹ̀ o lẹ́mi ò èmi ò mi mi ìdúró gba kíní ìdúró gba ẹ̀kọ́ lọ́wọ́ àwọn ìyá àti bàbá mi kí tó dọ̀ sílùú òyìnbó yàkè o fail o fail <laughs> ìyá kẹsẹ̀tì èmi ò mi wá láti debunk ẹ̀ fún ẹ èmi ò kí máa ń debunk ọ̀rọ̀ tẹ́mi bá dúró gbẹ̀kọ́ lẹ́nu ìyá àti bàbá mi tí mo fi sá lọ sílùú òyìnbó ìyá kẹsẹ̀tì ìwọ náà ò dúró gba ẹ̀kọ́ lẹ́nu ìyá àti bàbá ẹ̀ tó o fi sá lọ sílé ọkọ ìyá kẹsẹ̀tì wá sọ fún wa sáìsì pọ́ngán tán fi disfagin yẹn mo ń lọ mo ń bọ̀ fún ẹ o àwọn èèyàn ti ní for Allah's sake for Ramadan's sake ó dùn mí pé Ramadan wà ń Oh, ìyá Kizz ó dùn mí pé ramadan wà ń ta o oh, ò ní jẹ tán o ìyá Kizz wàláì ò ní jẹ tán èmi ò ń ṣe àwọn tó ń bú she said she sixty five ẹ tó dàbí ọmọ eighty years even Tinubu stand ju ìyá Kizz lo. Tinubu ó stand ju ìyá Kizz lọ ìyá Kizz ọba dẹ̀ máa wà fún mi ọba máa wà fún mi ó ti bú mi lákọ̀ọ́kọ́ mo mo mo mo mo ẹ lé tó pé wọ́n bí àwa dáadáa ọmọ gidi ni wá mo bẹ́ẹ̀ sọ gẹ́gẹ́ bí ọmọ òde lẹ́yìn òde apologize ẹ̀yin gba bẹ̀sí ní send fídíò sí mi bẹ̀sí ní bá mi sọ̀rọ̀ I ṣá ẹni blocking sọ fáwọn èèyàn ìyá kẹsẹ̀ sọ fáwọn olójú òwì wíyẹ pé èmi ni mo block ẹ tí mo dẹ̀ parọ́ ọmọ ẹ̀kọ́ lọ́wọ́ nu oṣù Ramadan tàwa ẹ̀kọ́ ṣèdájọ́ mi tí mo bá parọ́ ọmọ ẹ̀kọ́ lọ́wọ́ nu Ramadan tàwa yìí mò ń gbàrọ̀ lọ́kọ́ lọ́wọ́ ṣèdájọ́ mi ìyá kẹsẹ̀ lèmi lèmi block ẹ sọ fún àwọn èèyàn tó bá wá jẹ́ kòkòrò rí bẹ́ẹ̀ bọ́ síta kò fi tó bá wọn dùn mọ́ ẹ nínú ayé ẹ kò fi bú ẹ pé mi kọ́ ni mo block ẹ i blocked you lórí whatsapp èmi mo block ẹ because mo rí pé àwọn ọ̀rọ̀ tó ń bá mi sọ kò kí ń ṣe ọ̀nà tèmi bàbá Tinubu ò tí ì mọ̀ kankan bàbá Tinubu ò tí ì mọ̀ wípé wọ́n impose yákè sẹ́tìsára àwọn ọmọ Yorùbá ni bàbá Tinubu ò mọ any damn thing àwọn ọ̀dẹ̀ tí wọ́n ń kàn pé fọba Tinubu ọ̀dẹ̀ ni wọ́n wọn ò mọ̀ wípé wọ́n impose Ìyáké Sẹ́ẹ̀tì sí àárín wọn ni Ìyáké Sẹ́ẹ̀tì bọ́ síta kó búra pé gbogbo tó bá ń dùn mẹ́ nínú kó o fi búra wípé Ìyáké Sẹ́ẹ̀tì ó sẹ́ẹ̀dì títí títí ó sex sex sex video sex video yake seti sẹ́ẹ̀dì ẹ̀ sí mi Ìyáké Sẹ́ẹ̀tì bọ́ síta kó wá dìbọn kì sex video yake seti sẹ́ẹ̀dì ẹ̀ sí mi bọ́ síta kó wá dìbọn kì Tinubu àtàwọn tó ń campaign fún ẹ pera yín sabotua nìyá kẹsẹ̀tì sabo ẹni kò búra tẹ bá wà láàrin ara yín ẹni àwọn kan tí mo sọ yìí ẹni kẹ̀kẹ́sẹ̀ ti búra ẹ̀ tó bá wá búra ẹ̀ tán ẹ gbé ẹni tí tẹ bá mọ̀ sílẹ̀ kódà bó jẹ́ pé omi lẹ bá mọ̀ ẹ̀yin Tinubu campaigner ẹ̀yin ni mo bá sọ̀rọ̀ o bó jẹ́ tẹ jọ mọ original Yorùbá ẹ gbé ẹni tí tẹ́bá mọ̀ ẹ gbé sílẹ̀ ẹni kan tí yóò bá wù yìí ń sọ yìí wípé ìyá kẹsẹ̀ send sex video sí òun tí wọ́n pẹ́ wọ́n ni mò ń pa ẹ ṣépè kẹ́ni kí ìyá kẹsẹ̀ ti náà kẹ́ni kó búra ẹ wá bí ìyá kẹsẹ̀ ti pé kí ló dé tí mo ṣe block ẹ̀ lórí whatsapp ẹ̀yin ọ̀dẹ̀ ẹ̀yin aṣòṣì mámọ̀ tẹ́ ẹ rí yóò bẹ ẹgbẹ́ yín ní ọ̀tá yín mi ò lọ́rẹ̀ tó fẹ́ bá yín ṣe ìwọ ọmọ bàtálẹ̀ olójú òwìwí yẹn orí sáǹdì mi ni tí mo lọ pàtí mo wá mú wọn dání tá bá ń lọ pàtí ò lè mọ bóyá máa ń jò ó sọ ọlọ́lá kọ̀wé ni ẹ́ mo wá mo lọ sí pàtí wọn wá pìlẹ̀ màláìkà ó ṣe ọlọ́run ò bójú mi jẹ́ gi gi gi gi gì mo wá lọ pàtí mo wá mú wọn débẹ̀ ọmọ wá pìlẹ̀ màlá àbí kó máa pìlẹ̀ pàṣọ ọmọ á ṣe báyìí àwọn kì í ṣe bẹ́ẹ̀ ní sákù tiwa o sákù àwọn ọmọ ọ̀tá bíi tèmi ni mò ń bá ṣe tá máa dé pati tá máa fọ ẹni tá fọ ebù tá máa jẹ ẹni ti jẹ ebù tá máa mú ẹni ti mú ebù ṣé tàwọn tèmi ń bá ṣe nìyẹn so má ṣe mistake pé mi ń wá ọ̀rẹ́ mi ò lè wá ọ̀rẹ́ ọ̀sọ́pálákọ̀wé ni ẹ́ how do you expect me kí wọ́n á ní ọ̀rẹ́ alákọ̀wé tó bá jálákọ̀wé wò lè bá mi ṣọ̀rẹ́ o ọmọ ọ̀ta lè ọmọ ògbóró sọ́msọ́m ká dé patí àwa máa tá lọ patí àwa máa mú aṣọ àtúmú bra when I was in Nigeria a máa mú aṣọ àtúmú amú bra tó sọ́lìdì tó gbáskì àwọn tèmi máa ń bá ṣọ̀rẹ́ àwọn tẹ́gbẹ́ wọ́n lè ju nǹkan gbẹ́ngbẹ́ gbẹ́ngbẹ́ngbẹ́ gẹ́gẹ́ ẹrù ọmọ ẹrù gẹ́gù ọmọ ẹrù àwọn tèmi ń bá ṣe nìyẹn àwọn tá bá ń lọ pẹ̀lú àwọn ọkọ wa tẹ pè ló lè anybody ò lè dá wa dúró lórí títí orí títí ọlọ́dà tó yẹ láti fẹ́ ọmọ ògbóró tó tí mo ti ń sọ̀rọ̀ mi mi sọ fún yín pé àfáà ni mo fẹ́ ẹ̀yin yẹn tó wáá ń jó kí tó wáá fa jó báyìí ṣẹlẹ̀ òtí wá tó jó ni ìyá kẹsẹ̀tì yọ tí mo ti ń sọ̀rọ̀ mi mi ò rí àsọ fún yín pé àfáà ni mo fẹ́ o ọkọ mi tẹ̀sọ́pọ̀ lè ní I will not I will not I will not kí ló máa ń sọ náà I will not debunk it bẹ̀ẹ̀ tí iná mi dùn pé ẹni ọkọ mi lọ jí ọ̀ka ẹ̀hún ṣọ́kadà ló jí àbí márúwá ó wá ó wá fẹ́ mú ó wá ń sá lọ ó wá sá wọ London orí ìyá kẹsẹ̀ ti padà yìí ìyá kẹsẹ̀ tó yí padà yìí no ẹ̀yà kàjọ sọ báyìí ọkọ mi lọ jí márúwá bọ́kadà lọ sọ pé ó jí wọ́n wá fẹ́ mú jẹ́ pé orí ẹ̀ ti yí ọkọ mi wá ń sá lọ ó wá sá wọ London wọ́n mú èèyàn sá láti Nàìjíríà ó wá sáwọn London ìyá kẹsẹ̀ tẹ padà ya wèrè ìyá kẹsẹ̀ tẹ padà ya wèrè olójú òwúwí ọmọ bàbá jẹ́lẹ́dẹ̀ èmi ò lè bá ìwọ ṣọ̀rẹ́ o àwọn ọ̀rẹ́ tèmi tèmi máa ń bá ṣọ̀rẹ́ àwọn ọmọ ògbóró hmm. àwọn ọmọ ògbóró àwọn tó ń já sí àwọn jàǹjáǹsì o lèmi máa ń bá ṣọ̀rẹ́ àwọn tó yẹ pé ta bá ń lọ táwa bá ń lọ láàrin títí ọlọ́dà kò sẹ́ tó máa dá wa dúró. excuse me. Uh-oh. Alex Salam, ló tó ń pè mí wò yìí. a ah, sọ̀rọ̀ létà má bẹ̀ sọ̀rọ̀ létà má bẹ̀ sọ̀rọ̀ létà. àwọn tèmi máa ń bá ṣe lọ́wọ́ wọn dára yákè sẹ́ẹ̀tì táwa bá ní patí àwọn kì í bá wo eh, olójú òwìwí àwọn ò lè bá rú ẹ̀ ṣe patí táwa máa lọ tá máa há kúlà kúlà ńláńlá tá máa há ní patí mi ò lè bá rú ẹ̀ ṣe ẹgbẹ́ alákàṣìfù nìyí alákọ̀wé nìyí tẹ́yìn bá lọ sí patí sọfẹ́níà ẹ fẹ́ lọ há tírẹ̀ oníke ni tírẹ̀ oníke lẹ́yìn máa ń há alákọ̀wé ní sọfẹ́níà tírẹ̀ oníke ankashifu handbag tọkọ orúkọ sí lọ́ra òun lẹ́yìn máa ń há àbíkẹ́ ẹ̀tẹ̀lẹ̀ há táwa bá lọ pati àwọn tèmi ń bá ṣe àwọn tó máa há kúlà tá máa stove tá máa há wine tá máa há nǹkan oríṣiríṣi àwọn tèmi máa ń bá ṣe nìyẹn get inside ni wọ bó ṣe sọ̀rọ̀ ara ẹ ọmọ àmọ́ òkè ọmọ get inside tó ba ẹ jí ẹlẹ́dẹ̀ bàbá ẹ ọmọ bàtálà ba ẹ jí ẹlẹ́dẹ̀ bàbá ẹ lọ jí ẹlẹ́dẹ̀ so òkè ọmọ get inside mi ò lè bá rú ẹ ṣọ̀rẹ́ ó pé mi ò bóra ni ó mi ni ó ṣe ọlọ́run ò bójú mi jẹ́ no make up no anything sórí ìyá kẹsẹ̀tì torí pé ẹ luko. no Mr. Bamidele you said I go, I I I I have gone spiritual again that ìyá kẹsẹ̀tì is is um is ìyá kẹsẹ̀tì is um Fulani Fulani woman. Mr. Bamidele, this is not about spirituality. I knew Yake said very well. She don't know me. Ẹ Yake said, Yakeset pé ọmọ ni. She will claim she's from Ilorin. Fulani Ilorin Yake said. I know her. I know her family. I know bí o aliye. Bó ṣe la ko ẹ̀ ní kẹ̀kẹ́ yìn lórí tọ́wọ́ ọkọ ẹ̀ fi fọ́. Mo bí àwọn ọmọ ẹ̀ ṣe sọ ko kò gbọdọ̀ pa wọ́n ní ìyá ko Kò gbọdọ̀ lórúkọ àwọn ọmọ. Ó ṣe ń jẹ́ Yakeset. I know everything about her she will claim she's from Ilorin she's a Fulani Ilorin ìyá Kẹ́sẹ́ ti lọ sí ilé ọkọ lọ́mọdún mẹ́jọ ìyá Kẹ́sẹ́ ti lọ sí so I know everything about ìyá Kẹ́sẹ́ yes I know everything so kole kole saw anything it's not that I go spiritual this is not if I go if it, it is spiritual pẹ́pẹ́ ọlọ́run ló kàn sí mi I will tell you pé ọlọ́run ló sọ bẹ́ẹ̀ it's not spiritual even I know ìyá mission. ti mission láàrin àwọn wèrè tí wọ́n pe ni fancy Tinubu lẹ́dẹ̀ mo fi kábọ̀ lọ́ba mo fi búra mo fi àwẹ̀ Ramadan yìí mo fi búra ẹni kan bìyà kẹsẹ̀ pé kílé tí mo block ẹ lórí WhatsApp mo fi yọ́ ti máa wá sáyé yọ́ ti máa lọ tí mi mọ̀ mo fi búra ẹni kan bìyà kẹsẹ̀ kílé tí mo block ẹ lórí WhatsApp àwọn ọ̀dẹ yẹn wọ́n gbé àparò sábẹ́ wọ́n ń gbin ìgbàdo àti pé most wọn náà ọmọ àlè ni wọ́n ìdajì Fúlàní ni wọ́n àwọn tí wọ́n kàbẹ́ bàbá Tinubu tí wọ́n bá yà kẹsẹ̀ ti ṣe wọ́n gbé àparò sábẹ́ wọ́n ń gbin ìgbàdo ni ìyá Cassette you cannot deny it tó pẹ́ mi ò bá block ẹ gbogbo tó bá ń dùn mọ́ ẹ nínú ìyá Cassette fi búra ọgbẹ́ mi ní síbẹ̀ jẹ́ kí àwọn APC kí wọ́n dúró kí wọ́n á bí ẹ pé ìyá Cassette ẹgbẹ́ tí Yorùbá Wuyi block yìí lórí WhatsApp kí wọ́n á bí ẹ kó wá fi gbogbo tó bá ń dùn mọ́ ẹ nínú ọgbẹ́ mi ní síbẹ̀ kó fi búra tí mi bá block ẹ lẹ́yìn tí mo block ẹ kí wọ́n á bí ẹ pé kí ló tí mo fi block ẹ ìyá Cassette you are coming for me lẹ́yìn tí mo bù ẹ́ láṣìírí Ìyá Cassette èmi ò kí n báyọ̀ jà kí n tú àṣírí èèyàn Ìyá Cassette lẹ́yìn tí mo bù ẹ́ láṣìírí you are coming for me búra sọ fún àtẹjọ́ ń ṣe apc wípé èmi kọ́ ni mo block ẹ lórí whatsapp tó bá wá bí ẹ àṣírí yẹn màá sì keep ẹ for now tó bá wá bí ẹ Ìyá Cassette wípé kí ló dé tí mo fi block ẹ jẹ́wọ́ fún wọn o when i tell you i don hate Tinubu mi ì lè gbàbọ̀dẹ̀ fún Tinubu lọ́wọ́ ìyá kìtẹ́ ti Fúlàní I don't hate Tinubu I just want the liberation of my people kẹ́ni tó jẹ́ olórí kí wọ́n jẹ kí àwọn ajẹ́ citizen náà ká jẹ Tinubu ló gbé Fúlàní Buhari wá bá wa Tinubu ṣe ọmọ Yorùbá Tinubu can do correction láti calm ọmọ Yorùbá down bẹ́ẹ̀ Tinubu rìn ní bèbè aláwọn tó ń kàbẹ̀ fún Tinubu yà láwọn ọ̀tá Tinubu ni àwọn fún àwọn bọ́ṣe wà yẹn ìkà mẹ́jọ tí wọ́n ní tí wọ́n ò bí àwọn fi ń ṣe Tinubu ohun tó máa ṣe kú pa wọ́n òun ìyá kẹsẹ̀ tí wọ́n gbé sọ́dọ̀ yẹn tí bá ń pa gbogbo ẹ̀ tẹ́ǹtẹ̀lẹ̀ Tinubu ẹ bọ́ fún ìyá kẹsẹ̀ tì ẹlẹ́mi ẹ ṣí ẹ fídíò ẹ bá mi ṣí ẹ fídíò yìí ẹ ṣí ẹ ẹ̀yin tẹ́ ẹ̀ ń gé fídíò ẹ gé sáìdì bíbí ẹ̀yin tẹ́ mo yan hashtag ẹ hashtag ìyá kẹsẹ̀ tì ẹ bí ẹ ní Yorùbá wuyì tó bá nírọ́ ni ẹni mo ní kó ṣépè gbogbo tó bá ń dùnmọ̀ nínú kó fi ṣépè tó bá wá ṣépè tán ẹ wá àbí tó bá jẹ́wọ́ pé mo blọ́ọ̀kù wọn ni ẹ wá bí ẹ bí ìyá kẹsẹ̀tì that is why when I say Tinubu campaign àtọ́ máa ń bú mi màá wá bọ̀tà màá sọ dẹ́rìn anya ah, my sister because ah, mo mọ̀ mo mọ̀ nǹkan tẹ́ ẹ mọ̀ mo mọ̀ wípé ẹ gbé àparò ìyá kẹsẹ̀tì sábẹ́ ẹ ń gbìgbàdo ni torí pé ẹ gọ̀ ẹ bo ikún mọ́ abẹ́ aṣọ ẹ wá gbin ẹ̀pà rẹpẹtẹ àṣírí yín òbo gbogbo yín náà ń wò yín yákẹ́sẹ̀tì wẹ̀dàn má yákẹ́sẹ̀tì wẹ̀dàn má continue ìṣẹ̀dá alẹ́ yorùbá yákẹ́sẹ̀tì ogbórí ilẹ̀ yorùbá ó jẹ́kú ogbórí ilẹ̀ yorùbá ó jẹun ogbórí ilẹ̀ yorùbá ó mú mi àṣẹ dọwọ́ ilẹ̀ Yorùbá tó ti ṣe rere Ìyá Cassette tí n bá ń parọ́ ọmọ ẹ bọ́sítà kò dìbọn nkẹ fídíò <laughs> àtàwọn voice message tó ń sẹ́ndì sí mi Ìyá Cassette bọ́ta kò dìbọn nkẹ kò sọ fáyé wípé kí ló dé tí Yorùbá wù yí block ẹ Ìyá Cassette ó gbórí ilẹ̀ Yorùbá o ó jẹun o ó gbórí ilẹ̀ Yorùbá o ó mú mi ìyá ti ogbórí ilẹ̀ yorùbá o ó jẹun o ogbórí ilẹ̀ yorùbá o ó mú mi ìyá kẹsẹ́ẹ̀tì ogbórí ilẹ̀ yorùbá o ó ń ṣèbàjẹ́ ọmọ yorùbá àṣẹ́dẹwọ́ ilẹ̀ o àwọn bàbá wa ilẹ̀ á mú ẹ ìyá kẹsẹ́ẹ̀tì ilẹ̀ á mú ẹ ìyá kẹsẹ́ẹ̀tì ilẹ̀ á mú ẹ wọ́n pè é ní ìyá kẹsẹ́ẹ̀tì ó ń jẹ́ dọ́kọ́ ni kí n wá orúkọ ẹ ilẹ̀ yorùbá máa mú ẹ ilẹ̀ yorùbá máa ṣe ìdájọ́ ẹ torí àwọn tí wọ́n ń bá ẹ ṣe lọ́mọ Yorùbá wọn ò mọ̀ wọn ò mọ̀ tí èmi mọ̀ ó dẹ̀ mọ̀ pé mo mọ̀ tí wọ́n mọ̀ Yakiseti tó bá bring ẹ̀ on kò ní dáa fún ẹ tó bá bring ẹ̀ on kò ní dáa fún ẹ tó pé mi ò bẹ̀jà láti jọba ojú ń bú mi mi ò èmi ò kí èmi ò kí mi ò mi ò ń ṣe tó máa ń tó máa ń ṣe jàbùjàbù bíi tiẹ̀ tó wo ti forí gbálẹ̀ ní kékeré at your age eight years not wọ́n ti bá wọ́n ti bẹ̀rẹ̀ sí ní já fún rẹ ó ní kò jẹ́ kó lọ́pọ̀lọpọ̀ lẹ́gàn ti já sẹ́yìn yákẹ́sẹ̀tì búra ṣe kẹ́sẹ̀tì òfò tó máa ń ṣe búra fún gbogbo àgbáyé wípé èmi kọ́ ni mo block ẹ̀ stage show yákẹ́sẹ̀tì máa calling gbére bàbá mi gbére bàbá mi ẹ bá mi fi ilẹ̀ búra fún yákẹ́sẹ̀tì ẹni kí ilẹ̀ yorùbá kó mú ìyá kẹsẹ̀tì kí ilẹ̀ yorùbá kó gbóná fún ìyá kẹsẹ̀tì ẹ fi ilẹ̀ yorùbá fi búra fún ìyá kẹsẹ̀tì ẹ rẹ́ lè ìyá kẹsẹ̀tì lórí ìyá kẹsẹ̀tì ilẹ̀ yorùbá máa bí ẹ́ ogbórí ilẹ̀ yorùbá o ó jẹun o ìyá kẹsẹ̀tì ogbórí ilẹ̀ yorùbá o ó mú mi àwọn ọ̀dẹ̀ tí wọ́n ń kàbí fàbà tinubu wọn ò mọ ẹni ìyá kẹsẹ̀tì ogbórí ilẹ̀ yorùbá o ó jẹun o ogbórí ilẹ̀ yorùbá o ó mú mi o gbórí ilẹ̀ yorùbá o o da ọmọ yorùbá lẹ́kẹ̀sẹ̀ tì o gbórí ilẹ̀ yorùbá o o da ọmọ yorùbá o tún gbórí ilẹ̀ yorùbá o o ṣèbàjẹ́ ọmọ yorùbá àṣẹ wá dọwọ́ ilẹ̀ o àwọn bàbá wa àṣẹ ilẹ̀ ọ̀gẹ́rẹ́ afọkọ́yẹrí alápòrè ilẹ̀ amú ẹ lẹ́kẹ̀sẹ̀ tì ilẹ̀ amú ẹ láti wákàtí ìlọ ilẹ̀ ò ní so dídùn fún ẹ mọ́ bẹ́ẹ̀ ni ọlá àwọn ìyá mi Ajíbọ́lá Ẹdàn ilẹ̀ kò ní so dídùn fún ẹ mọ́ ìyá ilẹ̀ Yorùbá á béèrè lọ́wọ́ ẹ̀ tell us her story now because she is proud too much ẹ ṣẹ̀ wọlé ni ẹ lọ wò láti ibà àti sọ story ìyá Kẹsẹ́tì àti sọ díẹ̀ ń bẹ̀ bẹ̀tí kí wọ́n béèrè lọ́wọ́ ìyá Everybody should ask Yake Cassette, why did Yorubawuyi block her? Yake Cassette, everybody should ask you, mo Why bọ̀ náà. Why Yorubawuyi blocked you? People should ask you. People should ask you. Yake Cassette, why did tí Yorubawuyi block Where Tell the world why I blocked you. Why I blocked you. I Àwọn fídíò ẹ a mí bíi. Ìyá Kẹ́sẹ́ tí mo fi store gbogbo fídíò ẹ̀ mo fi save everything I never deleted it. mo ń bọ̀ nà Ìyá Kẹ́sẹ́ tí ayé ẹ̀ máa bàjẹ́ ni lórí ìkànnì tá a dúró sí bí ìyí tiẹ̀ máa bàjẹ́ sí. mo ń bọ̀ mo fẹ́ wò ó nítòsí mi bí yìí mo ń wo orúkọ ẹ o because mo save àwọn fídíò ẹ mo save ẹ ní because mo go wàá ya wèrè Fúlàní you will always be Fúlàní wàá wùwà Ìyá Kẹ́sẹ́ tí mo ń bọ̀. Hmm, jákèjẹ tiẹ̀ máa rún ni o ooo kò yẹ kó rìn jìnnà báyìí ìyá ìyá ìyá no ìyá kẹsẹ ti ni ìyá mbọmbọmbọ ooo ìyá kẹsẹ ti aláì ayé ẹ máa bàjẹ́ mọ́ mi lọ́wọ́ ni ọba má wá sọ́dọ̀ mi má wá sọ́dọ̀ mi wá ṣe kí ni lórí ó fẹ́ ṣe orí burúkú ni àbọ̀n ṣépè fáwọn tó ní ẹni yes mm-hmm. mo bọ ah speaker yẹn dà o ọmọ kan bẹ̀ yìí kó bá mi gbé speaker wá o. hi my love. <laughs> yàgẹ̀zẹ̀tì kò ní í dáa fún ẹ mi sì fẹ́ play eléyìí nísìnyí mo ti débi fídíò yàgẹ̀zẹ̀tì mo ti débi fídíò ẹ̀bẹ̀ tí mi ti fẹ́ play àwọn eléyìí nísìn ọmọ olówó àbẹ yẹn o yakisẹti ah, kí ni tó wá sí sàkání mi yakisẹti ò bá wá sí sàkání mi ò bá má ṣe nǹkan tó ṣe yìí ebi ò yakisẹti ìyá kẹsẹti yìí wá ìyá kẹsẹti yìí wá tí yín máa yẹ ní o. ṣe gbọ́ ohun yẹn ó ṣe nú àwẹ̀ ṣe gbọ́ ohun yẹn sex video nìyẹn yakisẹ tó sẹ́ǹdì ẹ̀ sí mi tí n bá parọ́ ọmọ yakisẹ ti fi gbogbo tó máa ń dùn mẹ́ nínú kò fi búra eléyìí nìkan kọ́ o mi lè play too much torí torí Facebook kìíní kan ohun ìbálòpọ̀ ọkùnrin àtobìnrin lẹ́ ń gbọ́ yẹn fídíò ni o tí yakisẹ ti sẹ́ǹdì sí mi o ìyá kẹsẹ̀ tì tí n bá parọ́ mọ́ ẹ bọ́ síta kó wá dìbọn nkì gbogbo tó ń dùn mọ́ ẹ olórí burúkú yóò fò yóò mi ò ṣe lesbi mi ò ṣe lesbi ìyá kẹsẹ̀ tí mi ò ṣe lesbi tó ń wò yìí mi ló ní this thing belong to my husband and not before. foam orí bóyá dún bóyá lé no be it belongs to my husband mi ò ṣe lesbi ìyá kẹsẹ̀ tí ṣẹgbọ́n àwọn anú àwẹ̀ ìyá kẹsẹ̀ tí bó síta ohun tó ń dùn mẹ́ nínú fi ṣépè ohun tó ń dùn mẹ́ nínú fi búra pé mo padà block ẹ̀kọ́ ni mi ò ṣe lesbi o mi ò màmá mi ń ṣe lesbi mi ń ṣe lesbi ẹ̀kọ́ ẹ̀kọ́ ń wò mí bẹ́ẹ̀ ni mo kàn lè re lójú kí n ṣe pẹ́pẹ́pẹ́pẹ́ mi ò ṣe lesbi àwọn tó ń ṣe lesbi mi bá wọn jà sí èmi ò ṣe lesbi ohun tẹ́ ń gbọ́ tó ń bá wọn ra wọn sùn yẹn mo fi àwẹ̀ tí mo wà nú ẹ̀ mo fi búra ìyá kẹsẹ̀ tó send ẹ̀ sí mi kò kí ń ṣe ìyẹn nìkan tó send sí mi pọ̀ ìyá kẹsẹ̀ ti bring it on tí yín máa yẹ̀ síbi bíi ọmọ padà lẹ́yìn lóko lórí Facebook ni wọ́n á padà lẹ́ ní òkò ní orí Facebook ni bring it on mi ò ṣe lesbi o mi ṣe lesbi gbogbo tẹ́ ń wò yìí ó lè wọ̀ yín lójú lóòótọ́ ìyá kẹsẹ̀ tì ẹrù yẹn lè wọ̀ yín lójú kẹrù yẹn wọ̀ yín ah, pa eh, ẹrù rèé ẹrù yẹn lè wọ̀ yín lójú lóòótọ́ àdìsá ló olówó orí mi àdìsá ló tó tútù bá mú màá gbé kan kalẹ̀ ǹjẹ́ mo pọ̀ pọ̀ ó pọ̀ fún ìyá Warisi ó pọ̀ yẹ́yẹ́ ló kúnnú pọ́lí ẹ̀rọ ọ̀run mi ni ṣé pé ó ga débi ọ̀run mi ni ẹ ti rí ẹ ti rí ó ga débi ọ̀run mi ni ó pọ̀ fún ìyá Warisi mi ẹrù yìí náà ní nǹkan ó pọ̀ fún ìyá Warisi mi ẹrí ẹ̀wò ṣé yàtọ̀ bá sí lẹ́rù bí ọ̀run wa lẹ ti máa mọ̀ ó ga dókè báyìí ni ẹ lè máa wò ó lóòótọ́ kó máa wọ̀ yín lójú ọkọ mi ló ní olówó orí mi àdìsá ló ní olówó orí mi tó lọ jí ọ̀kadà gbé tó wá ń le tó wá sáwọ London <laughs> aláì ó pọ̀ fún ìyàwó àrísí o àdìsá ló ní nobody lẹ́yìn ọkọ mi ìlú tàdé wà yìí kò ń ṣe London tó àwọn tó fún yín tó fún yín ní rumor fake rumors náà fún yín àdìsá ló ní ẹ bá mi kọ́ síbẹ̀ àdìsá ló ní ẹrù yá àdìsá ni àdìsá ló ní máa ń gbé kan kalẹ̀ nítorí tútù bá ti mú máa gbé kan kalẹ̀ á gbé tilẹ̀ màá wá mú kejì má fi bò létí torí òtútù ọkọ mi ò kí ń lo dúfè ọkọ mi ò kí ń lo blanketi ìyá Cassette ọkọ mi ò ń lo dúfè kò ń lo blanketi kò kí ń lo adisa ló ní dúfè ni màá gbé dúfè kalẹ̀ á gbé tilẹ̀ wá mú blanketi màá fi bò ó mi ò ń ṣe lesbi o mi ń ṣe obìnrin ọkùnrin ni máa ń ṣe ọkùnrin ìyá tell the world why I blocked you ṣùgbọ́n pé àwọn tọ́jọ́ tọ́jọ́ ń ṣe wọn ò mọ̀ wípé èmi àtẹ́jọ́ ń sọ̀rọ̀ ìyá Cassette kí ló tó kí táyà fẹ́ yí ẹ̀ báyìí ń bọ̀. mi fẹ́ kó mi fẹ́ kí sex eh, ohun ìbálòpọ̀ yẹn mi fẹ́ kó lọ sókè dáadáa. Ìyá Cassette ayé ẹ̀ ò ní da kódà Ìyá Cassette orúkọ ẹ̀gán tó wà ń bíbí Ajiya Fatima ni Ìyá Cassette ń jẹ́ I don't even know wípé she even her name is even on my kini Ìyá Cassette tell the world kí ni èmi àti ẹ dàpọ̀ àwọn àwọn ìyá Tinubu àwọn tó ń tẹ̀lé Tinubu yẹn tó ń rò bí òun ṣe tiwọn tẹ́pọ̀ tẹ́pọ̀ náà ṣe ń tẹ̀lé ẹ Baba Tinubu Baba Tinubu bàbá wa Tinubu ẹmuṣí ẹmuṣí let Emushi ask you kí ló wà láàrin wa tí yóò bá wù yìí ẹ mo overlook ẹ jẹ́ tí mo ti ń sọ̀rọ̀ mi ì dètò ẹ tó mọ̀ pa láyé bàjẹ́ ni ẹ I just overlook you let Emushi ask you. Oni. ní kẹlẹ́mọ̀ kí yàkẹ́sẹ̀ ti wà lọ́dọ̀ ó ní ṣẹ́tìrí yàkẹ́sẹ̀ Ìyá ni. ní. let emushi. Ẹ wo Àdìsá ni o. Ìyá Cassette kì í ṣẹ́gu yín kì í ṣẹ́gu yín Àdìsá. Ẹ àwùsù bíi láì mí náà ṣètá ní ọ̀jí mi o àwùsù jagbajàgba o. Ìyá Cassette àwùsù rédeèrèdè àwùsù tí ò da. Ẹ̀rù tẹ̀ ń wo ìyẹ̀wò Àdìsá ni ó fẹ́ mi ní ṣùlọ́kà ni òun ló ní. Eléyìí ò ṣe bọ̀dá Àdìsá o ẹrù tẹ̀ ń wo yìí ṣe ẹrù bọ̀dá àdìsá ẹrù àdìsá ni kò sí bọ̀dá ń bẹ̀ àdìsá tèmi bọ̀dá ti máa pè ó ti fi jẹ índómì àdìsá ló ní gbogbo ẹ o àdìsá ti fẹ́ ó ti fi bọ̀dá tiẹ̀ ó ti fi jẹ índómì mi lè pè ní bọ̀dá àdìsá kódà mi lè pè ní mr àdìsá gbogbo mr ti máa pè bọ̀dá kínní ti máa pè ó ti fi jẹ índómì lọ́dọ̀ tèmi àdìsá ló lẹrù yìí àdìsá mi ẹrù yìí náà nìkan àdìsá ló lẹrù yìí àdìsá nìkan ni ìyá kẹsẹ̀ tì ẹ wá ṣàìsì yìí síwájú tell the world why i blocked you ẹ wo, ẹ yẹ kí n ṣe dáadáa kẹ́ lè mọ̀ pé wọ́n wọ́n ṣetán ni wọ́n ṣetán ni wọ́n ṣetán fún mi ẹ ti rí wọn ẹ ti rí wọn àwọn nìyẹn you see ẹ pé inú contact ló wà kò kí ṣe pé kò kí ṣe pé kò ń ṣe kí lorúkọ ẹ ṣẹgbẹ́ inú contact ló wà kò kí ṣe pé fíà fọ́tò Ìyá Cassette tell the world kí ló wà láàrin wa àti Yorùbá Wuyì Ìyá come out and tell the world kí ló dé tí o bá wù í fi block ẹ ẹrù tó ń wo yìí àdìsá ló ní ó máa mú dọjú alẹ́ ni àdìsá ó máa rún mi máa rún ó máa ńlá mi máa ńlá a máa tẹra wa ní a máa tẹra wa wọ gálílì ni ìyá Kẹ́sẹ́tì títẹ̀ yìí ni nǹkan o bóyá wọn ò sọ fún yín wípé ẹ lè tẹ èmi dáadáa ẹ ò lè tẹ̀ mí bí àdìsá ṣe máa tẹ̀ mí mo ń bọ̀ Ìyá Cassette tí mi máa yẹ o ah o Ìyá Cassette irú mistake wo lẹ ṣe náà kí ló tẹ wá fún mi. Ọlá Àjàlá ẹ má ì tí ì bẹ̀ ẹ má ì tí ì bẹ̀ ẹ yẹ kí Ìyá Cassette kó bọ́ta kó wá di bọ́ǹkẹ̀ you said tí n bá bọ́ta ẹ̀yin APC campaigner tí n bá bọ́ta tí n bá sọ fún yín pé Tinubu ń gbọ́ mi tí n bá sọ fún yín pé náà ń jó lórí omi ibi tẹ́ ẹ ponú díẹ̀ bí mi pé kí lọ pérú ẹ̀ wà. <laughs> people you call your friends are working against you for me Yorubawuyi. ẹ gbọ́ mi dáadáa ẹ̀yin ajá olóṣèlú those you call your friends your mama your mama your everything They are working against you on the political line. They are condemning you for Yoruba Wuyi. That's why you see me that so my butt have been share ni. Ìwọ mi tó ń jó. Onílù ẹ̀ wà lórí omi. Ó wà lábẹ́ omi àbórí omi ló wà. Ìyá Gazette come out and tell the world. Why did I block you? Please help me type it there. Kẹ́ bá mi hashtag yake said. Ìyá Cassette ẹ hashtag ẹ why did Yorubawuyi block you. Be careful. Fulani, Fulani will always be Fulani. I remain focused. Yoruba nation, no going back. Ọmọ Yorùbá ni mí. Ọmọ ọkọ ilẹ̀ Yorùbá ni mí. Ìyá Cassette, tell the world why I blocked you tell your APC campaigners your olójú òwìwí ọmọ bàbá ajẹ́lẹ́dẹ̀gbé tell them why me Yorubawuyi I blocked you I blocked you mo block we ni That is dákẹ́sẹ̀tì tell them Bugafaye, fáyé wípé mi block we. tó bá wá búra fún wọn tán sọ fún wọn pé mo fi block we. mi ò tíì túnu àdégé Facebook oni ní Facebook oni ní mi ò tí ì but Facebook ò ní gbà I will have play it for you live and direct mo ṣe ra play ohun díẹ̀ yẹn fún yín kẹ́ ẹ máa gbọ́ ìyá kẹsẹ̀tì ọlọ́run àmú ẹ̀ ìyá kẹsẹ̀tì ilẹ̀ Yorùbá àmú ẹ̀ ọbẹ̀ ẹlẹ́sàn gbogbo òòṣà pátá gbogbo irúmọlẹ̀ pátá gbogbo àwọn abiyamọ abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ ilẹ̀ Yorùbá àwọn ajímàjẹ nǹkan tó léegun nílẹ̀ yorùbá pátá gbogbo àwọn òòṣà wa tí àwọn bàbá yín tí wọ́n tún àwọn bàbá wa kán lọ dànù tí ìwọ tó wá fẹ́ tan èmi náà èmi ò ń ṣe àwọn olófò tẹ́ ẹ rà mi ò yó níbi ò pa yes you get it Mr. Ọlájàlá eh, you got it very right èmi ò yó ni ebi ò pa mí jẹ́kẹ̀sẹ̀tì tell them tell your people how many voice message tó wà lọ́wọ́ mi. Hmm. jákèsẹ́tì gbogbo àwọn irúmọlẹ̀ wa tí wọ́n kọ̀ táwọn èèyàn àwọn èèyàn gan òró oúnjẹ jẹ dépò tí wọ́n máa bọ òṣàlẹ̀ yorùbá tí wọ́n kọ̀ tí wọn ò tí wọn ò rí wọn tí wọn ò bọ wọn wọn á mú ẹ̀ jákèsẹ́tì ilẹ̀ á mú ẹ hmm. ọ̀gárá àfọkọ́ yẹra lápòrè ó máa mú ẹ ìyá kẹsẹ̀tì ìyá kẹsẹ̀tì lórí ibú àṣòṣì mámọ̀ ìyá kẹsẹ̀tì tell the world àwọn àwọn fídíò wo ló ń send sí mi tell the world why I blocked you lórí ibú bring it on bring it on o máa tẹ́ wàá fi àtẹ wàá fi tẹ́ dì ṣé wọn pé mi ò bú ẹ o bú mi lákọ̀ọ́kọ́ mo mo wò pé jákèsẹ́tì mo kó kó sẹ́gbẹ̀ẹ́ kan eléyìí tó wá sọ yìí ó máa sunkún jákèsẹ́tì wá sunkún gbogbo ẹni tó bá tún súnmọ́ àtún sunkún bring it on èmi kọ́ ni mo ń sọ̀rọ̀ o ọba tó ni mí ló ń sọ̀rọ̀ ọba tó ni mí ló ń dá bí ẹdun ló ń rọ̀ bí òwe Elédùmarè tó dá àwọn tí wọ́n fi tipátipá bá sùn àwọn èèyàn tí wọ́n ṣiṣẹ́ tí wọ́n kó wọn sí báǹkì tí wọ́n rí owó wọn gbà tí ebi ń pa wọ́n bàbá kan pè mí ní ànájọ sọ̀rọ̀ ni wọ́n ní o ò lè bílíìfù nǹkan tó ṣẹlẹ̀ sí mi mo ní kí ló ṣẹlẹ̀ sí yín wọ́n ní àwọn fo àwọn fo géètì wọnú báǹkì wọ́n ní àwọn fo géètì wọnú báǹkì tó kàn fẹ́ gba owó wọn ìṣẹ̀dá bàbá yẹn máa bí ẹ̀ òyà ìṣẹ̀dá man tó gbéyàwó lọ sọ́spítà tí wọ́n ní wọn ò gba transfer Ti ìyá àtọmọdé ìjọ Ọlọ́run ní pé Ìyá Cassette ìṣẹ̀dá ọmọ tó ń bọ̀ láyé yẹn máa béèrè lọ́wọ́ ẹ̀ Ìyá Cassette ọ̀dọ̀ mi tó wá ìwòlè òòlè wúlà àdàbí tó bá jẹ́ pé lẹ́yìn pé kí ìrọ̀rùn dé bá aráàlú kí àwọn èèyàn kọ́kàn wọn balẹ̀ I am doing this for political for political power màá ti màá ti màá ti màá ti yà jákèjẹ́ ti tell the world kí ló láyún àti yorùbá wuyì eléri ibú eléri ibú o ìyá kèsẹ́ ti o eléri ibú tell the world kí ló láyún àti yorùbá wuyì i refuse i refuse láti jẹ́ ìránṣẹ́ àṣetánì bíi tiẹ̀ is that why you are roping me eh, eh my i am not mi ìbúmọ̀ eh, um, Babátúndé mi ìbúmọ̀ mo kàn ṣàlàyé fún yín ni why she's trying to rope me and me i will not debunk it ọkọ mi ọkọ mi jí márúwá ó wá ń wá ń lé ó wá ń sá lọ ó wá sáwọ London <laughs> kò tiẹ̀ lọ lẹkọlọ <laughs> ìyá kẹsẹ di eléri ibú ṣé ọkọ mi kọfí sàsápò àbí <laughs> ọkọ mi kọfí sàsápò lọ ti jí márúwá ni ni wọ́n ṣe ń lọ lọ ṣe sáré London wọ́n lè lọ wá sáré wọ London àbí èyàn kì í fi físà wá London ìyá ògógóró tẹ̀ mọ̀ jẹ́ gbádùn àbálẹ yìí tí wọ́n fi pọ́n wọn burúkú já lọ́mọ ọdún mẹ́jọ kò jẹ́ kó rí yín pé ẹ ní sense tó yẹ kẹ́ fi ní sense lọ fi já àbálẹ yìí lọ́mọ ọdún mẹ́jọ. Yakeset tell the world who block each other láàrin mi àti ẹ olórí ibu. ọkọ mi àdìsá lónìí o ẹ rẹ àdìsá rẹ o àdìsá lónìí àwọn òfẹ́ wèrè o àdìsá gbogbo ẹ̀ báyìí gbogbo ẹ̀ ni àtèrè àtọ́jú owó ẹ̀ máa kó lọ àdìsá lónìí gbogbo ẹ̀ àtèrè àtọ́jú owó ìyá kẹsẹ̀tì àdìsá lónìí o èmi fẹ́ràn pọ́nrán mi ò dẹ̀ kí n fẹnu bò mo máa ń sọ lórí íńtánẹ́ẹ̀tì mo fẹ́ràn pọ́nrán mo fẹ́ràn pọ́nrán ìyá ìdánù yóò fò <laughs> ìyá ìdánù yóò fò èmi fẹ́ràn pọ́nrán o ah ah ìyá kẹsẹ̀tì ramadan yìí ramadan tá a wà nínú èyí tough time ló máa ń jẹ́ fèmí mo máa mo lè gbàwẹ̀ fine but níbi tíbí yìí mo lè má jẹun tó bá ní ká máa gbàwẹ̀ eh, twenty four hours àwẹ̀ láì jẹun àwọn káyè pọ́nrán yọ yákìsẹ́tì mo lè gbàwẹ̀ one million jẹ́ ká gbàwẹ̀ twenty four hours ká máa gbàwẹ̀ ẹ má jẹun ẹ má mú mi o àní kí pọ́nrán ṣáà ti wà pọ́nrán yẹn mo fẹ́ràn ẹ̀ èyí mo máa sọ lórí show mi èmi láì kí pọ́nrán o ẹ̀yin lẹ́mọ tó bá yẹ yín jẹ́ tẹ́ ṣe fẹ́ràn pọ́n èmi fẹ́ràn pọ́nrán Dákẹ́sẹ̀tì Dákẹ́sẹ̀tì ah mo like pọ́nrán dákú ẹ̀sìn pọ́nrán ah ah mo like pọ́nrán ah oh tí n bá rí pọ́nrán èmi máa ń lò mí ni tí n bá tọkọ mi bá dúró tán báyìí ọkọ mi ìbọn ti fún yín fọ́tò ẹ̀ ẹ̀ ní ẹgbẹ́ síta ẹ̀yin náà ẹ ṣàbò ṣe rí tọkọ mi bá dúró tán tó ah tí bàbá ti set èmi máa lò mí wá ni ènìjà ènìjà ènìjà ah ènì skarabra ènì skarabra máa wọnú ẹ̀mí lọ ah àdìsá yéé ó mọ bí tó ti máa tẹ̀ mí yéé àdìsá káyà àwọn ọkùnrin <laughs> yìí yọ kẹsẹ̀ tì í tí wo ẹ máa masturbate lálẹ́ tí yín máa yẹ ni ẹ̀rẹ́ tó máa rún yín tí yín máa yẹ ah, yé àdìsá ọmọ mi tó ti máa fọwọ́ bà mí máa wọnú ẹlì ẹlì sàkàràbàdà ẹlì sàkọ́ńdò yàtọ̀ tí mo fẹ́ràn kọ́rọ́ àwọn ń dìbọ́ǹkì ọ̀rọ̀ ẹlì ah only Colorado jíjì àdìsá ọmọ tó máa tẹ̀ mí máa wọnú ẹ̀mí straight ni ìyá kẹsẹ̀ tí wo ẹ máa dà sára lálẹ́ yìí àdìsá olóni gbogbo ẹ o olóṣọwọ́ ẹ o ẹrù ẹ ní o ẹrù ẹ ní ó wù mí kí n gé díẹ̀ fún yín àmọ́ kò ní gbà ó láhùn ọkọ mi ó ní à ó láhùn you no like better thing ó láhùn ìyàwó mi ìyàwó mi ológo lẹ́yìn náà jàre eli colorado tọkọ mi bá fọwọ́ kàn mí báyà kẹsẹ̀ tì ah, set máa mọ̀ kan class kébùlà rẹ̀ bá wọnú ẹ̀mí lọ ni olórí ibu yín láti yẹ létí hàn alẹ̀ màá gbé fọ́tò ọkọ ẹ̀ síta ẹ gbé fọ́tò ọkọ mi síta fọ́tò ọkọ mi ẹ gbé síta ẹ gbé síta káwá wo iye obìnrin tó máa ọkọ mi wọ́n ní Yusufu anabi yusuf alayhi salatu wasalam wọ́n ló ń lọ́njọ́ kan wọ́n ní àwọn obìnrin tí wọ́n ń wò wọ́n ní wọ́n dẹ̀ ń fi ọ̀bẹ tó ń hó ọ̀sán lọ́wọ́ wọ́n ní wọ́n dẹ̀ ń fi ọ̀bẹ wọ́n dẹ̀ fi ń géra wọn lọ́wọ́ wọn ò mọ̀ bó ṣe ń wo yusuf lọ my husband just like yusuf very handsome man Eh? ẹ wá ní kí <laughs> yàkẹ́sẹ̀ <laughs> máa fi So ṣe ìyẹn jọ sopi sopi ni yàkẹ́sẹ̀ tábẹ̀ kú lálẹ́. Yẹ́kẹ̀sẹ̀tì wàá fẹ́ kú lálẹ́ yìí wàá fẹ́ kú lálẹ́ Yẹ́kẹ̀sẹ̀tì wàá fẹ́ kú lálẹ́ yìí wàá fẹ́ kú lálẹ́ wàá fẹ́ kú lálẹ́ Yẹ́kẹ̀sẹ̀tì tí ẹ máa yẹ ni òtútù máa mú jámì onírẹ́ni tẹ́ hmm. òtútù máa mú onírẹ́ni rún ẹ ọ̀ní tẹ́ ọ̀ní kan pé kí lẹ́dọ̀ kọ̀ mí jẹ́ ó ti ẹ̀wùn mi wàláì àtijọ́ ìjọ yìí mo sọ fún mo lọ́sọ́pọ̀ máa gbé fídíò ẹ̀hún fọ́tẹ̀ jáde ó ní à kíní kan kó tiẹ̀ gbé jáde Well, I want to be posting my husband. I want to be celebrating him. He has done a lot in my life. It's my, it's my mini God. Ọkọ mi, òòṣà tí He's my mini God. I want to bring his. <laughs> <laughs> I want, I want to be posting him. I want to be celebrating him ọkùnrin tó lè lọ tó lè lọ jí márúwá àbí ọ̀kadà ló jí tó lè máa sá lọ tí wọ́n wá lè tó wá sá tó fi ẹsẹ̀ sá láti nàìjíríà wọ London wàhálà ọkọ mi láfẹ̀ẹ́ rì wàhálà wàhálà wàhálà tiwa wàhálà ọkọ mi láfẹ̀ẹ́ rì àbí kí ló lò láti nàìjíríà wọ London yákẹsẹ tì eli sakarabada jíjì e, jíjì ó fi máa tu o ẹjọ ń tiẹ̀ ń bẹ̀ yín ẹjọ ẹjọ ọyá ẹ má bínú àdìsá ló lè ṣe o gbé fún tálẹ àdìsá lórí ẹ̀kọ́ àbẹ̀ní àdìsá ó máa yẹ ẹni kò ní yẹ ẹ lẹ ọkọ mi olówó orí wọn ó mọ èèyàn oh god ẹ̀rí fídíò tí mo ṣẹ̀ṣẹ̀ tán lẹ pójú mi wú tẹ́lẹ̀ ni ẹ̀rí mi nísìpẹ́ mo ti fáìn bí ṣe kọ́kọ́ gbọ́ orúkọ ẹ̀ báyìí orí mi tẹ́lẹ̀ ni ah, ọmọkùnrin yẹn aláì ó mọ weakening point mi o aláì tàláì <laughs> ó mọ máa yẹn ó mọ weak point mi o tó bá mú mi tó bá mú mi jẹ́ tó bá pẹ́ mo wá sórí show tínú mi ń dùn pé ó yá o Yorùbá nation àdìsá ti rún mi ni o èyí tí mo like Sunday Igboho tó yẹ mo ṣe like Sunday Igboho mọ́ pé àdìsá àdìsá àdìsá tó yẹ mo ṣe like ẹ̀ tí mo sọ sórí show tí mo yọ yára yẹ ká ṣe give away aláàdìsá ti rún mi ni o ẹni tẹ́ fẹ́ give away ẹ̀yà ṣàdúrà kọ́ ló yẹ ká ìsà rún mi lálẹ́ tó bá ti rún mi dáadáa wọ́n tún wá fún yín give away lọ́la inú mi máa dùn mọ́ àdìsá tó gbáàsì àdìsá tó lè ṣe o sálẹ̀ àdìsá ó ti wọlé o ó ti kí ló dé kí ló wá ṣe iye ọkọ ọkọ mi ti wá. <laughs> ó ti ń pè mí mi gbé fóònù ẹ̀ kí ló ń wò mí fún oh. àdìsá má ṣe báyìí náà kí ló ń wò mí fún ó pọ̀ fún yàrá àríṣì wà láì ó pọ̀ fún àdìsá àdìsá ó pọ̀ fún ẹ má wò mí má wò mí o má wò mí iṣẹ́ wà lálẹ́ fún ẹ lálẹ́ tó máa ṣe yákẹ́tẹ́ ti dá wàhálà alẹ́ má wò mí mo ti rí ẹ mo ti rí orúkọ ẹ pé òun wò mí yákẹ́tẹ́ ti à alábẹ̀rẹ̀ tó glamorous Eh, bọ́kíláwọ́rọ̀ sí eh. Àbẹ̀ní àdé ayélágbé Àbẹ̀ní ìyàwó Àdìsá ìyá Kẹsẹ́tì tẹ́ bá gbé fọ́tò pọ̀ bí ẹ̀jẹ̀ kò ní da fún ẹ̀ ìyá Kẹsẹ́tì ara wọn lílọ ìyá Kẹsẹ́tì ọ̀rẹ́ àwọn yìí ó mọ̀ pé àwọn mi lọ ah. àwẹ̀ àwẹ̀ fọ́kọ̀ àwẹ̀ àwẹ̀ fọ́kọ̀ Ramadan fọ́kọ̀. Ramadan oh shit ìyá Kẹsẹ́tì àwọn yìí bó ṣe lọ Ah, irinṣẹ́ burúkú irinṣẹ́ ayé <laughs> ìyá Kẹsẹ́tì àwọn yìí yeah, irinṣẹ́ yeah. yé yé <laughs> orí ìyá Kẹsẹ́tì orí mo dẹ́gẹ́ ah, ẹ̀yin ọkùnrin tí wọ́n fẹ́ fẹ́ yàwó ẹ fẹ́ yàwó ti àwọn ẹ̀ lọ irinṣẹ́ burúkú irinṣẹ́ ayé yákẹ́sẹ̀tì orí irinṣẹ́ ayé irinṣẹ́ tó máa lá àwọn ẹwà àwọn gbà. bàbá ti ń tẹ̀sí <laughs> bàbá ti ń tẹ̀sí kí ló ń tẹ̀sí fún sí kí ni yákẹ́sẹ̀tì jákèjẹ́tì mo mọ̀ pé ó ti wọ mẹ́nu ó ti wọ mẹ́nu àmọ́ after the show after Ramadan, mo máa kó ẹ hmm. sórí ètè mi orí ètè mi ah. jákèjẹ́tì àwọn olórin bíbí ètè yìí ètè tó ń wò millions of dollars no ma fi ń ṣe ma tó máa fi ń rí báyìí ètè ma máa ma máa ń nípọn báyìí tí ètè ni, bá ní ètò obìnrin bá nípọn báyìí tó tún wá ní ahọ́n báyìí ah, jákèjẹ́tì. Ah gbèlè gbèlè gbèlè àkàrà àjẹsà o yẹ́kẹsẹ̀ tí irinṣẹ́ burúkú irinṣẹ́ burúkú irinṣẹ́ ayé ni o. Àjàlá gbogbo ẹ̀ máa lọ́mọ́ra kí ló ń lọ́mọ́ra wà rẹ́wà ń ta o. Yákẹ́sẹ̀ tí irinṣẹ́ ayé lọ́lọ́run fún mi. Àwọn tẹ̀ ń wò nínú mi ṣe máa ara wọn ni àwọn tó lọ yìí irinṣẹ́ burúkú tí mo bá tẹ̀bà sí feed mm, tí mo tẹ̀bà kalẹ̀ àwẹ̀ wà ń ta <laughs> ìyá Kẹ́sẹ́tì ayé ẹ̀ máa yẹ̀ ni oníṣẹ́ tó ń ṣe àwọn tó lọ oníṣẹ́ tó ń ṣe ètè tó tóbi oníṣẹ́ tó ń ṣe tàbá ti dórí pápá oníṣẹ́ tó ń ṣe ba na bàbá sórí feed oníṣẹ́ tó ń ṣe ìyá Kẹ́sẹ́tì ah, àwọn lílọ yìí Ah, ìyá Kezzetti fẹ́ dá wàhálà rẹ̀ lẹ́yìn ìyá Kezzetti tiẹ̀ máa ń rún ni àwọn tó lọ yìí yéè I love you àwọn tó lọ yìí wàhálà àdìsá ló lè ròyìn fún yín ọlọ́run a máa gba ìyá Kezzetti wá fẹ́ kú kó lọ kú a máa gba Yorùbá nation tó bá ti kú lórí sàárì yẹn àdìsá máa wá sọ fún sàárì yẹn pé àwọn tó lọ yẹn iṣẹ́ tó ń ṣe rèé o àwọn tó bá ti kú tó ṣì wà láyé a máa pàdé a máa padà ríra wa wọ́n á ti lé ẹ e lọ sílẹ̀ fúlàní wọ́n á ti lọlẹ̀ fúlàní yorùbá kì í bá yorùbá kì í já aró yorùbá kò kí ń gbóná dalẹ́ kó má tutù àwa yorùbá padà pera wa a padà kíra wa pọ̀ a padà máa sọ ìgbà yẹn a ti lé ẹ e, wá ti kó ẹrù ẹ wá ti padà sí wá ti padà sí ìlú àwọn àwọn inú igbó tó ń gbé tó ti wá táwa bẹ́ẹ̀ ti wá wá padà sí inú igbó táwa bẹ́ẹ̀ ti wá ìgbà yẹn tá wà lórí kínní nífẹ̀ẹ́ra tí bá wá ń ṣàlàyé wa máa gbọ́ nígbà yẹn orí àti yí nígbà yẹn bóyá wa ti wà àwọn màálù àti máa bá ẹ̀sùn tó lè léèyàn bá ẹ̀sùn mọ́ àmọ́ wá ṣàlàyé fẹ́ ta wọ́n yìí máa ń ṣe. ìyá Cassette ó rí ni ó fọ́ ni ẹ má yẹ káwọn èèyàn máa dà this is my real face forget that they use that my pekupeku phone this is me me? I don't want to see united nations wọ́n me. You want wọ́n rí mi this is my real face Oh, ahọ́n yẹn ni anyway tí bàbá bá wà pick ẹ̀ ní magnet ni ó dàbọ̀ ó yẹ ń jayé ó dàbọ̀ yákẹ́jẹ́ ti wo orí anyway tí bàbá bá pick ẹ̀ ni kàlòkàlò gbé nǹkan mìíràn wúyẹ́ tó bá ti píkẹ báyìí hmm, gbogbo ẹ lílá ni lílá yìí náà ni àwa ńlá àwa ńlá ẹni tí ń la ebu o mi ní fo ẹ máa gbọ́ ó fowó ra ó fowó ra àbọ̀ dẹ̀ lẹ́yìn ni mi ní fowó ra nǹkan nǹkan tó wù mí as you claim pé mo fowó ra ni mi ò ní jiyàn mo fowó ra ni ó wù mí ni tàbí máa láyé ní ti ń la ebù a máa lá nǹkan lá nǹkan lá nǹkan lá nǹkan ó ń wò mí báyìí kẹ́mi ṣe gbéńtọ́ gbéńtọ́ báyìí wọn pé nǹkan ah Yakesset máa gba èpè o tó bá jáde fún mi kò ní dáa fún ẹ Yakesset ó ń lọ mò ń bọ̀ olórí olórí ibú olórí ibú Yakesset olórí ibú ẹyẹ ọmọ tẹ́lẹ̀ ń gbé kéde lórí ẹgbẹ́ ẹgbẹ́ ẹjú sínú ayé ẹ ṣí àìkọ̀kan wèrè lára ẹjú sínú ayé o Yakesset fẹ́ kú o ìyá Yakesset o onímù ke ìyá Yakesset o onímù bí àgé àlùwàlá ìyá kẹsẹ̀tì o olójú bí ojú ọ̀pọ̀lọ́ ìyá kẹsẹ̀tì o olórí gbèsè ìyá kẹsẹ̀tì o lòṣì. àwáyé má jẹ nìkan jọ wèrè tẹsẹtẹsẹ bring it on ọmọ bàtà láwọn ọmọ bàbá ajẹlẹdẹ bring